ìjìnlẹ̀ àtẹ̀lẹ̀sùn láti fi kí wọ́n bá bá dáhùn àwọn ìbéèrè tí a ti sọ̀rọ̀ sí fálẹ̀ ẹ̀kọ́ sọ́tọ̀ lè sọ̀rọ̀. Ìbéèrè náà, ó lọ pé tí a bá ń ṣe àdúrà ṣé ó tọ̀nà tí ẹ̀kọ́ Lẹ́yìn náà, ká ní lẹ́yìn náà kí a máa wá àforíjì ọlọ́run ọba tó tí ó fi orílẹ̀ èdè ni ẹ àti dandan ni àgbègbè kì í ṣe ìbẹ̀rẹ̀. الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وصحبه أجمعين ṣẹlẹ̀ ìsìlámù kọ́ wa ní bò láti máa ṣe àdúrà sọ àdúrà ti jẹ́ nǹkan tí ìṣẹ̀lẹ̀ yóò gbọ́dọ̀ fi ọwọ́ kékeré mú nígbà níbi sọ̀rọ̀ lọ́wọ́ àṣọlẹ̀ ní àdúrà wọlé ìdáadáa tí ìjọ ti kó tóbi púpọ̀ ní àdúrà jù ẹni káwọn àmẹ́kọ̀ ọlọ́wọ́ ọba wọn wá sí ìgbà kọ́mọ̀mọ̀ sí ọlọ́wọ́ aláṣọ fún bùkátà sí ọlọ́run bá subhanahu wa ta'ala. ó lè kọ́ mi rẹ̀ wípé ìjọ́sìn ẹ̀bá ti ní òun ní máa ṣàdúrà mi òun bùkátà sí ìkọlọ́dọ̀ ọlọ́run bá tó ń tọ̀ mí àdìsínú ọlọ́run bá subhanahu wa ta'ala yóò ṣẹlẹ̀ sí ń tọ̀ ẹni tó bá ti lóun bùkátà sọ́lọ́run bá mọ́ tó látara bẹ́ẹ̀ kí wàá àwọn ẹ̀kọ́ ó di àdúrà tuntun tó àwọn olùmọ̀ wọ́n ti àlàyé rẹ̀ tó pọ̀ nígbà bá fẹ́ sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala èyí fún mi nǹkan tó yẹn máa ń kájú sáré kọ́kọ́ bẹ́ẹ̀ni èyí kọ́kọ́ àfiṣẹ́tì tọ́lọ̀ kọ́kọ́ ti dùn ní. gbogbo kò sí ẹ̀dọ̀ ọlọ́wọ́ bá kan tí ò jẹ́ kọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ fún un sọ̀rọ̀ ìnáwó ọkọ̀ àfiṣẹ́tì ìtọ́lọ̀wọ́ bá ti fi hàn ìyẹn lọ́wọ́ lè yí nǹkan tó ló bàtà wò lè ní ìyẹn kọ́kọ́ máa ti sàmẹ́wò bọ́lọ̀ ọ̀bá nínú ẹ ti ẹ̀yìn bọ́lọ̀ ẹ fi pẹ́ bọ́lọ̀ ọ̀bá lẹ́yìn wá gbà ń èèyàn lè wá sí kí ni kí o ti àtàlá tó tóbi sọlá Muhammad sallallahu alaihi wasallam tí nǹkan kò bá ti ẹ̀yìn tẹ́tẹ̀ wọ́n gbà àtàlá tó tẹ̀yìn bá ti ọlọ́run ti dìbò ọlọ́run gbà Muhammad sallallahu alaihi wasallam ní ẹni bá sàtàlá ọlọ́wọ́ ti ìwé ìwà rọ́pò fún un ìwé ìwọ́kọ́ ṣùgbọ́n ó lè fi èyàn kọ́kọ́ ti pàdánù ládàá àsọ̀láṣù ṣùgbọ́n ìwà àgbà yẹn kò sí bí ìyẹn ti wà tí ìwé jẹ́ ẹni tó ń fi ọlọ́run bá aláṣọ hàn ọ̀dà ẹni tó bá lọ́wọ́ ní ti ọlọ́run bá bóyá kìí sẹ́yìn bí wa bóyá màláìsà ni nípa wọn ni ọlọ́run láyà á máa ti ọlọ́run àmọ́ káwọn màmá mọ̀ òfò tí láwọn ti lóun kí ìmọ̀ wá sí ọlọ́run ọba pẹ̀lú ìmọ̀ mọ̀tì àmọ́ àwọn ọlọ́run ọba ọlọ́run ní tọ́ba ti ọdún ọlọ́run ẹ̀yẹ́dà fáàlì fa híṣẹ̀tẹ̀nì ọ̀gbọ́n ẹ̀mọ́ àkútọ̀rùn dẹ́kẹ̀rùn lọ́ọ́ àfẹ́sẹ́gbẹ́rún lẹ́gbẹ̀rún ọ̀gbìn tó tọ́ba wọ́n parí pọ̀tọ̀ láti rántí ọlọ́run láti túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala erékùn ní ìyàbá túbà lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní máa ń sokùn pa rahman ìkẹni ló bá lọ́pọ̀ mú sí ààyè nínú Qur'an tọ́lá bá ní bọ̀bọ̀rọ̀ nínú ìdí rọ̀fẹ́mọ́n gẹ́gẹ́ náà kùdìẹ̀kùdìẹ̀ rẹ̀ wọ́n yẹ kí wọ́n tọrọ tí ó bá fẹ́ ní ọ̀dọ̀ náà ọba aláṣẹ subhanahu wa ta'ala pẹ̀lú àwọn mẹ́jọ mú pé kó má kọjá ìlànà àdúrà ẹ̀fọ́ yẹn máa ń kọjá ìlànà àdúrà ẹni tó jẹ́ ìdúdú oníkọ́lọ̀ ó ṣèwọ́n lẹ́yìn ìdúbà kò fi ṣe ẹni tó lọ́kùnrin ní ìtọ̀rọ̀kọ́lọ̀ ó ṣèwọ́n lọ́bẹ̀rẹ̀ kò fi ṣe àdúgbò máa kàdúrà tó lọ́kọ̀ọ́ tó àwọn nǹkan tó jẹ́ ẹ̀sìn náà ìkọjá àlàjì àdúrà tí ò bá ti sí ń bẹ̀ tó gbogbo táyà bá fẹ́ sọ̀rọ̀ lọ́dọ̀ lọ́wọ́ bàdá subhanahu wa ta'ala ó sì wọ́n jẹ pé ìyẹn tó ń tẹ́sí ní ọmọ ìyá yẹn tó ní ẹ̀sìn wọ́n ti kọ́ àgbà pé náà ti wá sí kí ọmọ ìyá ní ẹ̀sìn àbúlẹ̀yìn ọ̀gbà tó tó gbogbo náà tí ò bá ti sí ń bẹ̀ tó àdúrà ọ̀tẹ́ ìmọ̀ ní ìrànlọ́ pé ọlọ́wọ́ bá yóò gbà tuntun náà ní àwọn akùnrin àwọn òkú owó lè ní tọrọ ìgbà tí mo tọrọ owó tọrọ ọlọ́run tó ń jì ní bí ìbá pàdé apá àwọn ọmọdé ní ìbára ọlọ́run gbàdúrà ó sì jẹ́pọ́ náà níbi tí ó gbà sí bó ti ṣe ìfà ìṣẹ̀lẹ̀ fún ọ bó ti gbá burúkú ẹni bó ti ti dáàbò fún ọ ní ibi tí ó ti ní lórí àti pé tó ń jẹ sọ ẹgbẹ́ tó bá ṣe é fún ọ bóyá yóò ti mú ọ di ọ̀tá ọlọ́run bàálẹ̀ subhanahu wa ta'ala ọlọ́run ti bẹ̀rẹ̀ rẹ̀ kò fẹ́ kó di ọ̀tá òun tó wá sọ nígbà tí mùsùlùmí bá ti ṣe àdúrà pé máa ní ẹni ọkàn pé àdúrà àwọn òbí nígbà tó ti bá ń fún gba àwọn mọ́jọ̀ ní àdúrà bá ti tẹ́lẹ̀ ọ̀rọ̀ ọ̀tá àlà àlẹ́. àwọn ìṣàgbọ̀ àgbọ̀ ọ̀túnba wọ́n tẹ́ tàbí òkúrò nípa kókòtò. àti ọlọ́ba tó wá sọ̀rọ̀ ṣèkọ̀ wa ní ẹ̀sán lórí gbogbo àwọn tí ó yẹ kí a ní bùkátà sí náà ní ọ̀sán àlàyé wa mo kàn fẹ́ fún di ọ̀rọ̀ wọn mọ́lẹ̀ mo fẹ́ kàn nípa pẹ̀lú àyà tí ó gbajúmọ̀ ti wà náà ti mọ̀ yẹn sòlórí ọ̀rọ̀ ká kọ̀rọ̀ àforíjì dábàá ń ṣe àdúrà Ànábì Nuh alayhi salatu ó ní wa qultu astaghfiru rabbakum innahu kana يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا so aya yẹn àwọn olùmọ̀ máa ń sàlàyé pàtàkì rẹ̀ níbi àdúrà ṣíṣe àti pàtàkì ìbẹ́lẹ̀wọ̀n bá iye tọ́ra tó lè kódà ìkan náà àwọn àfa wa náà wà bá ẹni ìtajú sábà lọ bá pé àárọ̀ ọmọdé yìí tó sọ fún mi kí ẹ lọ pẹ̀lú ọmọ tọ́ra tó lè jìnnà tọ́bálọ́bá pé àtijẹ́ àti múlè nílẹ̀ lọ́mọ sọ̀rọ̀ àforíjì ni tọ́bálọ́bá yí pé àìyìn nǹkan ọlọ́dẹ́dẹ́ wọ́n sọ pé so wọ́n á ní kí ló dé gbogbo àgbàlábá tí wọ́n bá wà fún ìjà fún ìjìn yóò nífẹ̀ẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bá lọ́sùn hàn àtàrà tó sọ ní pé wọ́n tún sá sí ọmọ ọ̀bẹ̀kùn nínú ìhòkè àná ọ̀sáàrọ̀ so àyà tí mo kà àwọn àyà tí mo kà yẹn so ó ń sọ pàtàkì títọrọ àforíjì àti tó ṣe lọ́wọ́ láti yára gbàgbà kọ́nà bá lọ́sùn fún àgbàrá fún àgbà bí ẹnì kọ̀ọ̀kan wa. إن شاء الله تعالى مكتوب ثم لفظ شكوى الوسطي حفظه الله ورعاه ويقول الله ini sebab abdul suami Abu Marawiyah bersama dengan oh waktu mahu kita kita ini semua ada tí ò lè wọ ìrìkọ́tà àbí ìrìkọ́tà yìí tó kò fi ìtòrí ṣòkòtò tí àtẹ́tí sọ́ọ́ bá wọn sílẹ̀ kí ó ṣàlàyé lókè bá wọn ṣàlàyé lókè bá wọn làwọn ṣàlàyé. alhamdulilah salatu salam ala rasulillah ìbéèrè tí wọ́n béèrè lórí ìrìkọ́tà so ọlọ́wọ́ ìmúra tí ànábì sallallahu alaihi wasallam tí ànábì rẹ̀ kọ́mẹ́ntì fún àwọn tí wọ́n jẹ́ ọkùnrin so a rí pé anabi sallallahu alayhi wa sallam anabi sọ ní ọ̀nà tí ó clear tí ó rẹ̀ sí orúkọ bẹ́ẹ̀ nínú àwọn hadith anabi sallallahu alayhi wa lóríṣiríṣi anabi fún wa so tọ́wọ́ lọ́wọ́ àwọn hadith ní àkójọpọ̀ rẹ̀ ó jẹ́ kó yé wa pé anabi sallallahu alayhi wa sallam fún wa ní àlà ibi tí aṣọ wọ́n máa dé tí a bá wọ̀ láwa tí a bá jẹ́ ọkùnrin so ànábì sì ní ìsibí tó jẹ́ tó sọ fún wa pé ló ń go ìrìn àní àgbọ̀dọ̀ jẹ́ kí a sọ wa àwọn ìlú tàbáwọ̀ wáyé jàlábí àní bẹ́ẹ̀ agbádá ni bẹ́ẹ̀ alùpùpù àní ogun tó wà lókè yẹn wọ̀ ògbọ̀dọ̀ kọjá abẹ́ sọ̀rọ̀kọ́dà ànábì sallallahu alaihi wasallam ànábì tó bá kọjá abẹ́ ànábì sì wà èyí ó fi ìdẹ́rùbà ó fi iná ànábì sallallahu alaihi wasallam ànábì sì tì í. nínú àwọn àhàdíìsì yẹn ànábì sallallahu alaihi wasallam ànábì ní ìzọ́tò mọ́mìn ìlà àǹsọ́ fi sàkẹ́yìn ìlà àǹsọ́fí sàkọ́yì anábì ní aṣọ mùmìnì ìzáà àyè tí aṣọ mùmìnì tó bá aṣọ mùmìnì bá wọ̀ àwọn ọmọ sọ pé ìlú òun náà ní jẹ́ ìzáà so kìí ṣe ẹgbọ́n pẹ̀lú ẹgbọ́n ẹni tá a bẹ́ẹ̀ lò ní gbégbé láwọ̀ ẹni bá wọn ti sábà lọ́wọ́ hadithi ọ̀rọ̀ asọ́kọ́ló kàn wá bóyá ẹni pé a fẹ́ ma mọ́wúdì ìzáà gbogbo tó bá wọ̀ bóyá ìzáà ló wá wọ̀ ní o bóyá kí bá jàlábíà ní o ààyè ní nǹkan kọ́lọ̀ tó padà léyà níbi táwọn aṣọ yóò tún dé yóò tún lókọ́ tó ní ọ̀dọ̀ sí àwọn aṣọ tá a lè ní ibi tí ó máa dé òun náà ní sí àlàjá àti ọ̀wá wa rẹ̀ sọ́lá òun yóò fún wa ànábì ní mọ̀mìnì ìjọ́sọ̀ mọ̀mìn ẹni wá pẹ̀lú ìmú mi ní òdodo yàtọ̀ gba Allah subhanahu wa ta'ala gbọ́ tó sì gba pé àti ànábì sallallahu alaihi wasallam tó láti ní kó wọ́n tẹ̀lé ànábì ní pásọ̀rọ̀ yóò máa dé ìlà àǹsọ́ mi sàkọ́ yìí kó máa dé ìdajì ojúgun rẹ̀ ìtumọ̀ ìdajì ojúgun yìí òun náà ni nígbà tá a bá wọn orúkún wa débi wa tá a bá wá dá sí méjì ibi tó jẹ́ ìdajì yẹn òun ni nísò sáàkì láti orúkún wa dé wa tá a bá dá sí méjì láti fún ìjọba ìwò ni gbé tó ló ni wọ́n wá dá sí méjì ìdajì rẹ̀ báyìí sì òun so òun náà làwọn òun náà ló ti dáa jù òun náà ni ìdí afọ ànábì sallallahu alaihi wasallam òun náà ni ìmọ̀ ẹ̀jẹ̀ ànábì wa ni láàjù láàá fi máa bẹ́ẹ̀ náà wọ́n bẹ́ẹ̀ náà kàdé àmọ́ kò sí láì dé fún yà ẹ níbi pé títí ẹ bá kọjá ìdájọ́ ojúkun wálẹ̀ ẹ láàrin ìdájọ́ ojúkun tó fi dé kókósẹ̀ ànábì ló fi sí láì síbẹ̀ ẹ ànábì wa ni wọn máa asfala mina kàbẹ́yìn sí náà nítorí wá ti wá lọ lè kọjá kókó tẹ̀síkálẹ̀ àrẹ́sọ̀rọ̀ àwọn ọ̀dọ̀sọ́lá ní iná ni wọ́n fi jọ tó wá ti fẹ́ ọmọdé àti kìyàmù so hadith yìí òun náà ní ìpìlẹ̀ nípa ìwọṣọ àwọn tí a bá jẹ́ ọkùnrin ẹ̀rọ ni wọ́n pè ní ṣe kọ́tà yìí so oríṣiríṣi ọ̀nà ni wọ́n máa ń gbà ara so omi wà níbi tó jẹ́ pé yóò máa ra kọjá orúkún díẹ̀ ni kò ní dé ní kò ní dé ìdajì ojúkun yẹn ẹ̀sì báyìí so omi ìdíwà tó jẹ́ pé bẹ́ẹ̀ ní sọ níbi ṣọ́ọ̀bù tó dákọ̀ yìí nìyí ní sọ́ọ̀bù tó dákọ̀ yìí ní sọ́ọ̀bù yóò dé bí òkè kúmbà yìí máa wà ní ìsòkòtò àwọn tó máa ní gbábọ̀ yẹn níkà ka tó ní eléyìí nífẹ̀ẹ́ kápọ̀ lọ́dún mọ̀ yìí pé kò lẹ́tọ̀ fún ọkùnrin kó nítorí pé òhó rẹ̀ òun náà ní kíni òun náà ní àwọn ibi tí ó fi sílẹ̀ yẹn tí o bá ti bo oríkùn rẹ̀ ó ti sí òhó ara rẹ̀ lẹ̀ tó wá fẹ́ wọ̀ ní múra pé òun fẹ́ múra tó bá nàìjíríà ti ní amúra ní súnà tó wá jẹ́ pé àtọ́ tó rà bí a ti kọ́ta náà ni ó wá wọ pẹ̀lú ṣẹ́ẹ̀tì ẹlòmíwà tó gbé ṣẹ́ẹ̀tì ló máa la inú ọwọ́ so àbí ọkàn wọ̀ bóyá tó ìdílé bá ń wọ̀ jáde náà tó jẹ́ ti kọ́ta tó bá ti wọ̀ tó bá jẹ́ pé ó dé ní kùtà wáyé tó dín ìdájí olúbútà sọ ẹ̀kọ́ sí ẹ̀kọ́ tó burú bẹ̀ wáyé pé ó wọ̀ níwọ̀ ìgbé òkùtẹ̀ ní súnà mẹ́rin sọ wá wàlẹ̀ òsàlá nítorí tó gbúrú àwọn ọ̀dọ́ àwọn ilẹ̀ ìjọba náà ló ní ládánú gbogbo ẹ̀lú lẹ́sànú tó àwọn tó tó di dúró di ẹ̀sán fún yà èyàn gbọ́dọ̀ sí kíni èyàn gbọ́dọ̀ sí àgbẹ̀ èyàn gbọ́dọ̀ ní àníyàn pé èyàn fi ń tẹ̀lé sàbẹ̀lú sọ̀rọ̀ àwọn ọ̀dọ̀ sàlá bí wọ́n ti wọ́n ti kọ́tà ní sinú àlọ́mọ ibo òun tó sí kíni òun náà wọ́n ti kọ́tà ẹ̀ bá ti rán àtọ́ wọn tó dé ìdájọ́ ojú kan àwọn ìlú ti jẹ́ báwọn ti ń àwọn kan náà gẹ́gẹ́ bí àṣà ní ẹgbẹ́ lẹ́yìn ọmọ gbalada lórí pé kò ní wọ́n nù kò ní gbalada lórí ẹ̀ tó gbèsè fún ìtẹ̀lé sínú àdàbí sọ̀rọ̀ àwọn àdàbí sọ̀rọ̀ so àti kọ́ta tá a bá wọ̀ ẹ̀ tá a bá ti wò ó tó bá ti kẹ́ni tó bá ti ṣe déédéé ìbánidí sọ̀rọ̀ àwọn àdàbí sọ̀rọ̀ ti ju èkún wa bá ti ju èkún wa so tá a ti wọ́n nípa ìtẹ̀lé sínú àdàbí sọ̀rọ̀ àwọn àdàbí sọ̀rọ̀ àwọn gbalada lórí ẹ̀ so àmọ́ gbogbo tá a bá fẹ́ wọ̀ ká má wọ̀ ètò ìṣẹ́kẹ́ni tí ò ní gbogbo wa wọ́n lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ lábẹ́ pé àwọn ìfún àwọn ìfúnná kò sọ àwọn ìṣàyẹ̀ nìkan ẹgbẹ́ ẹ̀rọ afáfà ìṣọ́ àgbàkùn láàyè nìkan tí wọ́n jẹ́ iṣẹ́ ọmọ bí àtàkẹ́ ara yá wọn nígbà tí àwọn àbáwọ̀ tó wọ́n fi tí wọ́n fi tó kan náà wà tí wọ́n mọ̀ àbáwọ̀ náà nínú àwọn ìṣẹ̀lẹ̀ òun ìjẹ́ ìfẹ́ tó wà ìbáyà àfihàn tí ó wà tó bá wà kí ni àlàyé rẹ̀ àti tó bá mátòtò rẹ̀ wá lárúgbó lárúgbó ìfẹ́kọ̀ọ́ lè ṣe fún Naam, alhamdulillah wa salatu salam ala rasulillah wa baki. A ìgbà ogun ṣíṣe àti rí àyíká tó wà yìí ní báyìí ó wà pẹ̀lú nọ́sọ̀l Qur'an Qur'an ti rìn lẹ́gbẹ́ sí ìrùmẹ̀ oríṣiríṣi àwọn àyà lọ́wọ́ náà Qur'an kẹrí tí ó ń sàlàyé fún wa nípa ṣíṣirò ìgbẹ́ ṣíṣe ogun sísà àtàtì oríṣiríṣi àwọn àyà mi fún rẹ̀ náà kódà àárí orílẹ̀ sọ́ọ̀ tọ́rẹ́ pọ́lọ́wọ́ lọ́sùn fáwọn àtàrà fi sàlàyé nípa nǹkan yìí ẹgbẹ́ bí àwọn mu'awwidhatan mu'awwidhatan yẹn ni kul a'udhu bi rabbil falaq àti kul a'udhu bi rabbin nas àwọn sóòrọ̀ méjèèjì yìí nínú àwọn sóòrọ̀ tó ẹ pé àmọ́ fi ń tọ́jú èèyàn sí ẹbá wà mọ̀tíò ẹjọ́ bá padà sí ni so annafa tákùtù lẹ́kọ̀ọ́ àwọn òkú ìjánu wọn kò bẹ́ẹ̀ àwọn wo ni ẹ àwọn tó yẹ sí pé wọ́n máa ń sáwùdá wọ́n máa ń ṣe bí ẹni pé yẹn ń tutọ́ tí ò ní mú ìtọ́ dání so sínú alẹ́kọ̀ọ́ sínú àwọn tí wọ́n ta kókó rẹ̀ nínú nǹkan tí wọ́n dì tí wọ́n ta ní kókó wọ́n á máa tutọ́ sí wọ́n á máa sáwùdá síbi àwọn nǹkan yẹn wọ́n á dẹ̀ máa wí àwọn gbólóhùn yẹn wọ́n á dẹ̀ máa dé sọ́dọ̀ ọ̀bà lọ́sùn sáà lọ sàádà oníṣẹ́ anábì sọ̀bàbá sọ̀rà kó máa bèèrè àbú ọlọ́wọ́n ba kó máa bèèrè ìṣọ́ ọlọ́wọ́n ba níbi àbúrò wọn ṣùgbọ́n àwọn àjẹ́ ti máa àwọn ayé àti yóò tún pọ̀ dáadáa ṣùgbọ́n ẹjẹ́ tó nípa ọ̀nà sọ́ọ́ tó bá kọ́ra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi rin lẹ̀ nípa pé ìdánbẹ̀ náà ìdán yìí ní ókun sọ́nà méjì yẹri pé àkàsí oògùn ṣíṣe oògùn abẹ́nu gbọ̀ngàn náà ń pè bẹ́ẹ̀ o ókun sọ́nà méjì tí ẹ̀rù kan lẹ́rẹ́ wípé òun ti ẹ̀ àtẹ́ṣù tàfún ní òun ni ká ti dá sí yàn kó máa rò fún orí nǹkan tí kò rí àbí tó máa rí nǹkan ní àwòrán tó yàtọ̀ sí bí nǹkan ẹ̀ ṣe rí jẹjẹ ṣẹlẹ̀ ní báyìí làwọn sáhárọ̀ àwọn òkùnjẹ́ mọ́ ń ṣe lásìkò àlẹ́bí Musa alayhi salatu salam so ìgbà tí àlẹ́bí Musa tọ́nà bá ti dálẹ̀ fún láwọn mẹ̀rìndínláàdì àwọn iṣẹ́ ìyanu sọ̀tẹ̀rẹ̀ àyọ́mù ó pe ànábì Musa níjà lórí wípé òun náà láwọn òkú ìdẹ́bí tí ẹ̀ lọ́dọ̀ tó kó òun gbà wípé ìbẹ́rẹ̀ ànábì Musa ń ṣe tẹ̀lú pátá ń ṣe lásìkò ànábì Musa yẹ àlè sọlá tó sọlá títí dán táyé ìkẹ́padà ni tẹ̀lú àdìsí na ìdẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni àtọ́fù wàlá òun náà ni kí òun náà ká yí nǹkan padà ní ṣùgbọ́n yí nǹkan padà yẹn eléyìí rèé ó tún yàtọ̀ sí yí nǹkan padà sálábàkọ́ yìí náà o ní pé nǹkan tí èèyàn fẹ́ ṣe ni ó máa ṣe ṣe látara kí wọ́n padà sí yàn ó sì lápá lára yìí bákan náà rèé níta yìí òun nífẹ̀ẹ́ ló mọ nífẹ̀ẹ́ rẹ̀ níta yẹn nífẹ̀ẹ́ èèyàn máa kó ìra rẹ̀ ṣe ìra rẹ̀ eléyìí báyìí rèé ẹ̀ tó bá kèfèrí ní ìkẹ́kẹ́ ilẹ̀ sí ẹ̀ iṣẹ́ kèfèrí ni ọlọ́pàá ló tún fánà tàbí ọdún wà sábà ìmáta fi ṣẹ̀yàfínu àìdàmúlkì Sulaiman wà máa kẹfàrọ Sulaiman wàlátínà ṣẹ̀yàfínu kẹfàrú yóò ánìmú na náà tàṣẹ̀ nínú sọ́ọ̀tù dákọrọ̀ sọ́lọ́run wọ́n láwọn ṣẹ̀yàfínu àwọn ní máa ń kọ́yà ní tíṣù torí wọ́n bẹ́ ló ń bẹ̀ lọ́dọ̀ àwọn mọ́láàkù méjèèjì tọ́mọ̀ ọba àdígá sọ kalẹ̀ sí sí bábìl ìlú kan ní ẹ̀rọ lóògùn ní bábìl orúkọ àwọn méjèèjì ń jẹ́ harut àti àwọn yẹn ni wọ́n mọ́ ń kọ́ ọmọ yẹn níbẹ̀ ṣùgbọ́n tó tó kọjá lọ́dọ̀ wọn wọ́n ìran kìfìrí ìnáma náṣìlò fitna fádà kàtọ̀ fitna la jẹ́ so ẹ̀mọ́ ti kìfìrí wàhátà àìdàmúnà ní gbogbo ayé farikó lẹ́bí ìbí ilẹ̀ bá fi wà dọ́gbì wọ́n máa ń kọ́lọ́ ọkọ àtìyàwó láàrin olólùfẹ́ méjì tó síkìrù náà ní gbogbo ọ̀rọ̀ nǹkan yẹn ó dẹ́nu tòwó dẹ̀ máa ó dẹ̀ ń bẹ wọn lapa o ó dà gẹ́rẹ́ rè wọ́n ta àwọn ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n ta ìjẹ́sà nẹ́bì ó dẹ̀ ra ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ débi pé ànábì ó máa rò pé òun ti ṣe ìkẹ́kẹ́ gẹ́gẹ́ bí àdìsí ọ̀rẹ́ ìṣòro bí ọ̀rẹ́ ìṣòro kò lè bí ìṣe fèrè àyíká táwọn ẹbí òṣèré rò ìlú ànẹ́bì tàn níbi bẹ́yẹn sùkọ́nà bá tó ń sànà wà lábíbù àkọlà yahudi òun ló sa ilẹ́sà ànẹ́bì sọ̀rọ̀ àtàrà mi tó dẹ̀ lò ìran ànẹ́bì sọ̀rọ̀ látọ̀dà ni ìran ànẹ́bì àti lapa ṣùgbọ́n ìgbàgbọ́ a gbọ́dọ̀ nígbà tó nǹkan ẹ̀ lè lapa lára rẹ̀ àti tọ́lọ̀ bá nìkan bá yẹ tọ́lá yọ̀ǹda bẹ́ẹ̀ fún ìbáyìí tọ́lọ̀ bá nìkan bá ti yọ̀ǹda ní tó kí ní ẹ ọ̀rọ̀ tẹ́kẹ́ wo yìí ọ̀rọ̀ kan táwọn àbá kọ tí àti lórí tó kóbi tí àkọlọ̀ tó sànù ọlọ́ọ̀lẹ̀. شكر الأستاذ الفاضل الرافع أبو الحكيم أعطاني بكل الموضوع وكل قصة في أبو الحكيم ṣùgbọ́n irú ìyẹn a máa rí àwọn ọ̀la yíká àti wípé kí olùkọ́ wa sọ nípa nípa àwọn òṣìṣẹ́ àgbẹ̀dọ̀ ọ̀ṣọ́nà sọ̀rọ̀ láwọn ọ̀ṣọ́nà tí wọ́n wà àjẹ́kẹ̀ àti wọn ò ní wà àjẹ́kẹ̀ tí wọ́n máa wọ̀ ẹ̀. ìfọdùnmọ̀ náà nípa ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni tó bá ń pa ẹni tó ń pọ̀ pàtàkì àwọn ìjọba yà pé ìfọ̀kàtà kú tó pín sí oríṣi méjì àwọn àfọ̀kàtà kú pẹ̀lú ìṣẹ́ pé bóyá lọ́wọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kò ní sí ìpè ẹ̀ ìjọba kí ni ọdún bọ́ọ̀mà sí ìyẹn ó ń fúra máa ní kí ni ẹ̀gbẹ́ ò tí ì dé ayé ń gbà wọn ní ó rọrùn kí ìṣẹ̀lẹ̀ ọdún káfíńsì ní káfíńsì wáyé wáyé kò sí padà ìṣẹ̀lẹ̀ ọdún kọ̀ọ̀kan kúnlẹ̀ ni ó ní tí ẹ̀mí bá ti tí alùpùpù gẹ́gẹ́ tó ti pé ń lọ sí ẹyàn àṣàrọ̀ ọ̀nà àkọ̀rọ̀bù ilé yìí ọ̀dá sì ńlá kò sọ̀rọ̀ ajẹ́ tó ń gbà wọn ọ̀nà àkọ̀rọ̀bù ilé yìí ọ̀dá sì ńlá kò sọ̀rọ̀ àwọn náà wọ́n bá sún wọn gà náà ẹ̀ ó dẹ̀ kí bóyá ó lẹ́kùn sí ó náà wọ́n àwọn àpò onítọ̀ sí ọ̀hún ife náà náà àkọ̀rọ̀bù àwọn àpò ìsìnkú alẹ́ ọ̀sùnmọ̀tọ̀lọ́ ife ẹgbẹ́ bí anímọ̀ ayé anímọ̀ ayé àkásọ̀ àtìmọ̀ ayé àmà bọ̀ kó bùn tó wò ó wọ̀ ẹgbẹ́ bí ayé olùbàdàn tó gbogbo ayé àtàwọn ọmọ tó ń náà ló máa lò àlọ́ lọ́kọ́ bí akórògbò ẹ̀wù tí ma ẹ̀dẹ̀dẹ̀ ẹ̀kọ́ pé kórògbò náà àti àmàlà tó sọ ma òkú yẹ dáadáa. إيه ما جرى ذكر ولا قد خلق الإنسان ولا أنا ما توافق بين نفسه ولا أنا أقرب إليه من حبل الوريد نعمنا يعني من رب سبحانه وتعالى من بيه سبحانه وتعالى وتعالى وتعالى وتعالى وتعالى وتعالى وتعالى وتعالى لا يعني ما يطلع سبحانه وتعالى من خلقه بعلمه وسمعه وبصره كانوا ضواف الله غيره ضواف الغبو إدافك كانوا هم عليه ìmọ̀ náà bọ́ pẹ̀lú gbogbo wa bẹ́ẹ̀ ni gbọ́rọ̀ náà bọ́ wà pẹ̀lú wa bẹ́ẹ̀ ni ìyọ̀ náà bá wà pẹ̀lú wa bọ̀ nípa tó gbogbo abẹ́ tí ọlọ́run tó súnmọ́ ẹ̀sìn bàbá mi lọ pé tó gbọ́ bẹ́ kú tí ẹ̀mí bá ti tó gbogbo tó tó ti dé gbogbo dájọ́ tẹ́ kò ní padà máa ń gbà yẹn yẹn kò ní padà kó tó gbajú mọ́ yóò bá bẹ́ẹ̀ yẹn lọ́nu wọ́n náà akọ̀rọ̀bọ̀ ilé yìí nìkan wọ́n láti láti sọ̀rọ̀ nígbà yẹn ni àwọn mọ̀láàkùn súnmọ́ òkú yẹn wọ́n tó kú yẹn rí àwọn mọ̀láàkùn lẹ́rí mọ̀láàkùn ló ti gbà wá. a ti lọ́tọ́ mọ̀láàkùn ló ti rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́ba ti jẹ́ gbogbo ọlọ́pọ̀lọpọ̀ gbà ní ìgbà bí ọlọ́ba ó lóye pé àwọn ọlọ́ba máa ka ìdá ní wọ́n ti bá tó ìyàgbọ́n àwọn ọmọdé ọ̀gá bá tó àárín àwọn òjíṣẹ́ wa nínú àbíkè ìṣẹ̀lẹ̀ ọ̀kan àwọn ẹ̀ka pọ̀jọ́pà ìyàgbọ́n àwọn ọmọdé ọ̀gá bá tó ẹ̀yọ́ máa tẹ̀lé ọ̀fẹ́ mọ́lákùnrin ó fi ikú ọ̀pá ìnàkọ́ká wọ́n ti gbìyànjú àti pé ìyàmí orí jẹ́ pé àwọn tó kọ̀ wẹ̀ ẹ̀rọ tó kọ̀ wọ́n mọ́lákùn mọ́ tẹ̀lé náà bá kárọ̀ tẹ́lẹ̀ bọ́ àwọn mọ́lákùn kan náà tún wà pẹ̀lú mọ́lákùn náà tẹ̀fẹ́ àwọn olè fún ajé yẹn tí ẹlẹ́kùnlé ayẹ́kọ̀ọ́ bá ti dé irú lẹ́kùn yẹn ayẹ́kọ̀ọ́ náà kọ́ bàbá fún gbàdá yóò rí àwọn màláìka ṣùgbọ́n gbà náà kò ní lè fi ẹnu sọ ma kò sì ní padà wọn láti tó wá tún sọ àwọn olùsọ tó bá yẹ kó bá jẹ́ ìyàbú lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀ akọ́jọ àwọn kẹ̀kẹ́ yìí fún yẹn máa lágbára fún wa fún wa gbójú ohun gbójú sójú pẹ̀lú àwọn dáadáa aburú tó fi wájú ẹ̀fọ́ tó máa rí ní ìgbẹ̀rẹ̀ nítorí tó tó máa rí nígbà wọn. a lọ pé sọ̀hánà lọ nínú ìlú mọ́tò kókó ní àwọn kan yàtọ̀ lágbára o àpẹẹrẹ kó máa ní àwọn tí máa ń kọ́ ka kú kó máa lé ọ̀rọ̀ àti máa tọ́jọ́ pọ̀lọpọ̀ gbàmí nàkà ajẹ́pẹ́ ọgbà ẹni tí kọ́ ka kú bá ti wá lé fún bọ́ọ̀lù jẹ́ ìyàn ọdún yẹn ní ọ̀rọ̀ kò túmọ̀ bẹ́ẹ̀ o kò túmọ̀ bẹ́ẹ̀ ọlọ́ni ọlọ́ni tó kó ní sẹ́nu míì ọlọ́ni tó kọ́ sẹ́nu míì àdébí sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ àríwá àríwá sọ̀lám tẹ́kùn náà ní ọlọ́jú wọn pé ẹ̀ẹ́dẹ́kùn dágbére والأخرجين في أمارة في فاضة فاطمة تجمع عليه صلى تجمع عليه صلى الله رضي الله تعالى عنها فبيا قضاء في قضاء يكريه àdúgbò gbogbo ṣe lẹ́yìn èyí kò sí ìrama lẹ́yìn tí wọ́n ti bọ́ sínú ìrama yẹn rẹ̀ fátumà alákòóso ní asúmọ̀ tó bẹ́ẹ̀ ìfọ́gbà ká kúta ní ìyẹn ní ìlú mẹ́rẹ̀ kan gbà tí òkú yìí fẹ́ padà wá sọ yẹn wọn ẹni wọ́n bá lọ bẹ́ẹ̀ náà ni òkú yìí bá ti sọ wá ní ọmọdé bá ní ìgbà wọn. ìbéèrè tí ó jẹ́ ẹ̀tọ́ wà lẹ́yìn ẹ̀tọ́ tọrọ tẹ̀lé òun náà ní pé àwọn òbí àlẹ́lẹ̀ sallallahu alaihi wa sallam ní ẹ̀yẹ ìyá tó jẹ́ Muhammad sallallahu alaihi wa sallam nítorí kò ní ọmọ àdúgbò náà wọ́n ní àgọ́mà iná á ní pé ọ̀rọ̀ tí ó kílẹ̀ ní tó ẹni akọ owó ìwọ a wọn àwọn tó kúkú kan ní ojú dé bóra fẹ́ máa tún fọmọ náà wọ́n jẹ àbáyé ọmọ àdínà ní àdíkárẹ́ ní. òfin wa ni a dùn ní sọ́nà bá ti ń di tí ìṣẹ̀lẹ̀ bá lọ àdúgbò sílẹ̀ ní ibi tí wọ́n bá ní àdúgbò sílẹ̀ ní àdúgbò sí. àdúgbò sọ̀rọ̀ wà wọlé wàhálà sílẹ̀ kó kó ní nǹkan rẹ̀ àdúgbò sọ̀rọ̀ ní wàhálà ó ní ìyẹn kó pàdé ọ̀rọ̀ fún wa. àyẹ̀kẹ́ àwọn àjàmọ́ra ní kẹ́ńdà màrẹ́ ní anásọ̀rọ̀ máa wà lọ́wọ́ sàn wọ́n tún wọ́n lórí àdíkà bọ́ ẹjọ́ láwọ̀ tẹ̀lé àní ẹjọ́ mọ́ muslim àdíkà wà sọ̀rọ̀ ìdájá ni ẹjọ́ mọ́ muslim pé alákùnrin kan tó lọ àdíkà máa wà lọ́wọ́ àjọ sílá ń pín kúrò dàbà àwọn wà ayé ní àti bàbá mi àti bàbá rẹ̀ àníjì wà nínú náà ayélujára sábì sọ̀sọ̀ mọ́ ọ̀dọ̀ wa tó sọ pé àti bàbá mi àti bàbá rẹ̀ àwọn méjì wà nínú náà ah, òṣèlú ní ayé ẹ̀kọ́ àtúbà sọ pé nù bàbá mi ò sí nínú náà ayé ó pè ọ̀rọ̀ àdúgbò kan rẹ̀ ó ti ní ìrọ̀ ẹ̀ka àwọn èèyàn ń gbìyànjú àti bí ábá ọ̀pọ̀lọpọ̀ nínú ẹgbọ́n ẹ máa alhadu sèwúti ọ̀hìnà ọ̀lọ́ wọn gbìyànjú àti jápa àti ìlú òfìsí àbá nínú náà wáyà yẹn wọn lọ wá wáyà mi wà lọ gbé wáyà pé ìwáyà yẹn wá bá mi náà láti jẹ tòun yìí tó gba àwọn láti dín yẹn á ti rí irú sọ́nàbì yẹn nípa rẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ Hamad bin Zayd òun lọ gba àdìsí ẹ wá látọ̀dọ̀ àyò olùgbà tó àbúrò rà pé òun á tún gba àbúrò máa mọ́ fún ọ̀rọ̀ sí i á ní àyò tó yàtọ̀ tó kálápà rẹ̀ wáyà yẹn gẹ́gẹ́ sarki sarki mai yawa ne shugaban masu zeno a da yadda mai baba ne ko sirrin nan ka fashi sai ga fare to alhamdulillah wa garami to ga da mutila ya gani Muhammad Yahya Yahya ibn Ma'in na kuma da to riwaya ta Ahmad bin Zaid ta da yo wa da sarki da Dawud ka mun da bo Ma'mar bin Zaid ka ko ne Ma'mar bin Rashid la ta yu'ayr bi ala allati ayub ma kuntu ayko da wuce ko ko ne wuce ko Ahmad bin Zaid ne ba riwaya a da ta hadisi wa sabi ba ka da wani ka da mun Imam Muslim alaihi rahmatullah ya bi ikhraj min sahih yóò máa fẹnu fọdé fọyẹ náà bí àti sọ̀tẹ̀ múlẹ̀ ni sani sọ̀rọ̀ àwàlẹ̀ wà àti sinam tó náà mẹ́lẹ̀ padà padà ẹ pé àti bàbá àti bàbá òun o iná ìsàlùwọ̀ sọ̀rọ̀ àti ọ̀rẹ́ àti àgbàtì ọ̀rọ̀ kí ni ìyọ̀ ọ̀rẹ́ sí ẹ tí ó ti múra lọ́dà lọ òtí ń sọ̀rọ̀ eré òtí ẹ̀yìn pẹ́ẹ́sì kan àjẹ́yìn kan àjọ́gbìyànjú àgbàlùkọ́ múra sí jọ́rọ̀ rẹ̀ o àdíkẹ́ ọmọ wa tẹ̀lé yẹn tẹ̀lé lọ́wọ́ àgbẹ̀fẹ́lẹ́ tẹ̀lé nípa láti láti lẹ́tẹ̀ tẹ̀lé náà àdíkẹ́ ọmọ wa tẹ̀lé yẹn tẹ̀lé afọ́jú ọ̀lọ́ yẹn yẹn kò ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ lórí parí òkàlùkù ló ti mú ti ààrẹ lọ́kọ̀ọ̀kan ẹni tó sì jẹ́ kí alámọ́jọ́ náà tẹ́ bá ti ní ó bẹ̀rẹ̀ lámọ́jọ́ náà wọ́n lọ́sọ̀rọ̀ àlọ́ wọ́n dáadáa inú ìgbẹ́ fún bàbá ní sọ̀rọ̀ ọ̀sọ̀lá ìyá ànábì náà inú ìṣẹ́ mùsùlùmá kan náà ni ìyá ànábì sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ àlọ́ ànábì ní ànábì lọ́dẹ sálẹ̀ yá rẹ̀ ibi rọ̀ yá ni pé ànábì ànábì lọ́dẹ sálẹ̀ yá rẹ̀ bákà wà á bùkà mẹ́lẹ̀ àwùdà ànábì sọ ẹkún ànábì tó máa pa àwọn tí yàní pé ẹkún ànábì sálẹ̀ tó yẹ ẹkún yẹn pa àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ànábì náà àwọn pàdé ẹkún yẹn pa àwọn lẹ́kún kọ́sánù sọ̀tà sọ́kún wọ́n gbọ́ ní ọ̀sán gẹ́gẹ́ nípa ní sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀sán tó ló parẹ́ fún àdẹ́bì ni wọ́n fi ọlọ́wọ́ bá pé pé pé kí wọ́n bẹ ìyá mi wò ọlọ́wọ́ bá kúrò ìrọ̀lẹ́ kí wọ́n sì ìyá rẹ̀ pé kí wọ́n bẹ wò ṣùgbọ́n wọ́n bí ọlọ́wọ́ bá pé kí n tọrọ àforíjì fún ìyá mi ọlọ́wọ́ bó kún mi ní yọ̀dá pé kí n tọrọ àforíjì fún tàbí ọlọ́wọ́ bó fún mi ní yọ̀dá pé kí n tọrọ àforíjì fún إن كان المؤمن ولا بد لا يعرفون التوحيد لقد قلنا من الله وتقوى النبي فكان النبي جنبي والذين آمنوا أن يستغفروا للمشركين في بعض الآية وطبعا النبي أتجزاء المؤمنين كما صلى على طريقه ẹ̀dọ́ ajẹ́ ẹlẹ́bọ̀ ọdún adébọ̀kú ajẹ́pẹ́ yìí kíkọ̀ tó wọ́n bá kọ́ bá níbi sọ̀rọ̀ láwọn ọdún àṣọ̀lá ọdún àṣọ̀lá ọdún pé kọ́ bá sọ̀rọ̀ àforíjì fún ara ẹ̀kún ìyá rẹ̀ yẹn náà ó túnbà pé ìyá rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ìkẹ́nu olóòwò fún àdébí sọ̀rọ̀ láwọn ọdún àṣọ̀lá kó fún ní ìyọ̀dá ọlọ́ọ̀ká kálíbì sọ̀rọ̀ àforíjì fún ìyá rẹ̀ ọmọ tó máa tẹ́lá àwọn mọ́tẹ́lá fún àdébí sọ̀rọ̀ láwọn rẹ̀ òdìdí tó àdébí sọ̀rọ̀ láwọn fún ayé rẹ̀ àyẹ́kẹ́lá àwọn Sáàtọ́gbọ́yá ẹ̀yìn tó máa sọwọ́rọ̀ bẹ́ẹ̀ jáde ẹnu, àwọn sáàtọ́gbọ́ bá ẹ̀kí lọ́sọ́ ọ̀nà wọn kò ní fún níbi ọ̀dọ́ kan lọ́sọ́ jáde, àbẹ́bẹ̀ ti sọ jáde. Náà fi tọ́wọ́n pé àtẹ̀fín káwọ̀ tó bá níbi sọ ohun bẹ́ẹ̀ rí fèrè. Lẹ́hẹ́kìmọ̀tì ni àrọ́dà àlọ́. Lẹ́hẹ́kìmọ̀tì àrọ́dà àlọ́. Gbogbo nǹkan ní máa rọ́ ọlọ́sẹ̀lẹ̀ tí yàgbé ní ẹgbẹ́ àríwẹ̀kúnlẹ̀ ọlọ́kùnrin bá pẹ̀lú ọmọ pẹ̀lú àdàní ìyá rẹ̀ bàbá rẹ̀ àzàmọ́ yàrá pẹ̀lú ẹ̀kẹ́lá káàkiri ní àbábà wọ́n lẹ́kẹ́ lọ hẹ́jì ní ìwẹ̀ṣẹ́ wọ́n fi sọ yẹ èyí ètò ọlọ́run àwọn ọlọ́run lọ́sọ̀ àlùwà tọ́lọ́ alọ́wọ́ ìjẹ́gùn tó ń dá ní sílẹ̀ rẹ̀ pé àyẹ́dẹ̀ sọ̀rọ̀ ọ̀sẹ̀ ní ti bá ti jẹ́ ọlọ́run àyẹ́dẹ̀ òsì lágbára kẹ́kẹ́ aláàbì tẹ̀ kẹ́kẹ́ fún ọmọ bá fẹ́ sílẹ̀ sílẹ̀ tó jẹ́ pé lọ́wọ́ bó àdúrà Allah subhanahu wa ta'ala kọ́mọ́tà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó yẹ pàtàkì wa ní ẹ̀fọ́ ìlú kọ́ Allah ta'ala àná. Ah, Allah ọ̀sán ọlọ́ọ̀bà ah, àwọn àṣà lẹ́sìn ìlọrin. Ah, látara àwọn nǹkan tí àkọ́ látọ̀dọ̀ àwọn àṣà wa, lẹ́yìn tó ní sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀sán tí wọ́n sọ yẹn. Oríṣiríṣi ọ̀rọ̀ lọ́nà ọgbọ́n lókun òní nípa àwọn ní bàbá nẹ́bí owó ọ̀nà wọ́n ní ìyá nẹ́bí owó ọ̀nà. ìtọ́jú nígbà tó ló jáde fún wa ní pé sọ́dọ̀ tó bá ní ìgbà ń sọ fún sọ̀kan nípa ẹ̀sìn lónìí fún ọkọ̀ làkọ́kọ́ rẹ̀. àwọn nǹkan ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó dà wọ́n ti gbè sí tí wọ́n àjẹrùbọ̀ abọ́ nígbà yẹn àwọn ibi yóò máa wá sọ lónìí. kìlẹ̀ bá wà dà ní ibi ìṣó ṣùgbọ́n náà ẹni ẹni pé ìjọpàdé sáńsọ pé àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀hún kò sí fún àwọn nípa ìṣẹ̀lẹ̀ olóṣèlú ìbámu ni wọn parọ́ ni ẹ̀yìn ẹ̀wù béèrè ẹ̀tọ́ wọn ni bàbá ìlẹ́bí iṣẹ́ ẹ̀tọ́ wọn ni ẹ̀lẹ́bí iṣẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí àlàmà ìṣèlú ìṣèlú rọ́pàrọ̀ bọ́ọ̀lù lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ sí mọ́nà àwọn ọ̀rọ̀ tó sọ wọn àwọn àbá àti ìṣàlàyé lórí ẹ̀ òṣìṣẹ́ ẹ̀ bá ń gbọ́rọ̀ sí ṣéèkì àjẹ̀lí ìlú yìí sọ ẹ̀tù máa tẹ́ ti dé ah, bẹ̀rù ọlọ́wọ́ àbẹ́jẹ́ àwọn àbá ìmọ̀lá wẹ́lẹ́ ìgbé ń sọ̀rọ̀ kílẹ̀ ìgbé ń sọ̀rọ̀ ọ̀pọ̀tọ́pí ìmọ̀lá wẹ́lẹ́ ìgbé ń sọ̀rọ̀ náà àmẹ́rì sọ̀rọ̀ sílẹ̀ ń sọ̀rọ̀ níbi tàbí ìlú tó kílẹ̀ àníkiri yóò ṣẹlẹ̀ báyìí wọ́n tún ẹ̀jẹ̀ ń wá ẹ̀sẹ̀ ló ló sẹ́ tó ó tọ̀ pé ìdánilẹ́bí sọ̀nà sọ̀nà ń bá ti sọ àágbà ọgbọ́n náà ẹ̀mí wà ọkọ ẹ̀ tábà ti gbọ́ sẹ́ni àlẹ́bí sọ tábìlì ní ọlọ́run bá ti ọlá sọ báyìí àágbà ọgbọ́n náà òsì báyìí ilé ìfọ́sẹ̀ nígbà àpapọ̀ ọmọ ibi àwọn àwọn àtàbùlẹ̀ ààrẹ sọ́kọ̀rọ̀ tó wà ní gbogbo tó ìsìláàmù ọ̀bá wọn ti yẹ̀rẹ̀ lé ilé ìkọ́lá àdìsí pé bàbá àdẹ́bí wọlé ìyá bẹ̀rẹ̀ rí ìdánlógún jẹ́ fún pé àbúrá wọn náà ọ̀rọ̀ tó pọ̀ lẹ̀ kábọ̀ wá ní àdíjì sílù àwùjù ìrè bàbá nẹ́bí àti ìyá rẹ̀ yóò láti ní wàhálà náà fún wa. so khairul kalam kalamullah wa ahsanul huda huda muhammadin sallallahu alaihi wa alihi wa sallam fa'ala fi man kana wal qur'an bi ma atara min rasul fa khufu to ba wa lati an ta an to ba ni a dinu ma ji ya kai kilo to وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا أن الله سبحانه وتعالى كنت ثلاثة ثلاثة تسعة نوع تسعة نوع إن كل من ذلك لقادر عليه أود أن أقول في أمير في أمر يتم إلا ilé tó ń lo àwọn tá a rí tó mọ́nà ìgbòho ilé tó Ibi pé àwọn àṣàbí ló sí mọ́nà tí wọ́n dúró ààrẹ. Òun ní pàtó ń fi lọ àwọn ilé tí ó yẹ. Ẹ dákun tó ti mo lè wù sí ọmọ mi kúrò níbẹ̀. Kó má lọ sí òṣìṣẹ́ mọ́. Ẹ̀ka máa dúró lọ́wọ́ sí dábìrì àwọn àṣà àti mọ́nà tí wọ́n tẹ́wẹ̀. Látara pé mi mọ̀tẹ́ ní oṣù pàtàkì. Àbí kí n gbé kúrò ń bẹ̀ kí wọ́n lọ sí sí àwọn ilé tó ń lọ́pẹ́ mọ́nájà àwọn àbá àwọn kílọ̀ àwọn tó ti kílọ̀ tó ó kílọ̀ bá ti fi ṣùkú wọn kí ìṣẹ̀kẹ́ ìṣẹ̀kẹ́ tó sílẹ̀ kẹ́lì yìí balẹ̀ pé ó wà nílé tó ń wo èmi ní mo ní ìdìbò ṣe ìṣẹ̀rẹ̀ láwọn ọmọ kílọ̀ bá àbọ̀ fún mi lábẹ́ ọ̀pọ̀ sọ́dọ̀ lọ sọ́dọ̀. Jazakumullahu khairan. Ìbéèrè tí a bèèrè yìí, ìbéèrè yẹn pàtàkì tó lọ. Sọ fún àwa tí ẹgbẹ́ jẹ́ akẹ́kọ̀ọ́ so alhamdulillah síwájú ìsìn tí àwọn ọdún mélòó kan sẹ́yìn tó yẹ kí wọ́n sínú òfin bẹ́ẹ̀ sí Ìlọrin dàbí alára mo lè ṣe mo lè sọ ọ̀rọ̀ yìí pẹ̀lú tí fọwọ́sọ̀yà tó tó lọ́yà bí twenty years ago ìlú sọ pé ilé tó súnmọ̀ tó yanjú ìbẹ̀ ní ìlú wa. àwọn yóò ti ṣe ní ìlànà ìpàdé wọn fi lè kó kẹ́rọ̀ àdìyẹ tó súnmọ̀.

ó dàbí kéwọn mú bí òbí búrọ́kù fún kéwọn wá ti hàn kó sára ìbẹ̀ náà bẹ́ẹ̀ ni ìnáwó ti máa rí bí ti máa lapa nínú ìní rẹ̀ tí ó kó pàkó láti kékeré rẹ̀ yóò máa lò lọ́wọ́ kó tó di pé yóò pọ̀ nínú nínú rẹ̀ àti nínú ọkùnrin rẹ̀ àti pẹ̀lú àánú ọlọ́run ọ̀la alátẹ̀lé lè ní sáà gbogbo wa yìí bàtà ti wà ní àwọn ibi tí ó kí àwa náà lọ. ẹ̀rí pé wọ́n láwọn oríṣiríṣi ìfọ́tọ́ máa ń kọ́ wa bí àwọn orin oríṣiríṣi àti bí àwọn ẹ̀kọ́ oríṣiríṣi sọ̀rọ̀ pé kò lẹ́sẹ̀lẹ̀. títí kìí bá ti sọ̀rọ̀ ó sì wá sẹ́nu làákàyè já orin ta àwọn pàǹdà tàbí wà ní. àbẹ́rẹ́ mi gbé pé ajá ní sì ní gbà wọn. gbogbo àwọn mọ́tíríṣẹ́ máa ń fà lọ́wọ́ láyà sọ́run. ẹgbẹ́ òṣùwọ́n ti làákàyè gbà já ah, àwọn mọ́tíríṣẹ́ máa ń fà lóyún so ọmọ ẹni tó bá wà nílé ẹ̀kọ́ so tó bá ti di tó bá ti fi sínú ọpọlọ yẹn mo máa di pọ́ọ̀tì láti àákò mi so pé mo àti ìfẹ́sẹ̀ nǹkan sí ọmọ yẹn ọpọlọ so ìbẹ́sì fún yàrá ẹni pé kí ẹ̀ wọ́n fi ọmọ yẹn fún ike wọn àwọn tí wọ́n náà yọ̀ bá já bí àwọn sùfì ní àpapọ̀ ẹ̀dọ́ kọ́ra kọ́ mẹ́tọ̀ sùfì ó jẹ́ ọ̀dọ́ pàtó mọ́ra sínú náà wọ́n fi pé ní àwọn ẹ̀kọ́ àyẹ̀wò wọn ìgbẹ́ ẹ̀kọ́ dábà ṣùgbọ́n má fi ọmọ sí ní ẹgbẹ́ wọn káwọn ní fi wọn fún náà ní tó ti rọ ní. bàbá wa ní ní sọ́wọ́ sún náà ní ní táwọn bá ní kágbà fa sún náà kò ní àdúgbò gbọdọ̀ bá ká sún náà ní ìdí dídá jù ní. ẹ̀fẹ́ rẹ̀ sọ akọ́rí tí kò àbá ní káwọn ní káfọ́ máa kọ́ wọn ní àdéhùn ní. tó ká ní gbọdọ̀ bá ká sún náà tọ́nu yàrá rẹ̀ tó gbọdọ̀ pẹ́kọ̀ọ́ lọ́dọ̀ سبحانه والله تعالى أعلى العالم جزاكم الله خيرا Sheikh Abdulsoti bẹ̀yẹ̀ dákẹ́kọ̀ọ́ di ìbéèrè kan ló sáré wá púpọ̀ tó sì ṣe pàtàkì. Wọ́n bèèrè pé ẹ̀dàkùn kí ló dé lẹ́yìn ìjú bẹ̀rẹ̀ bóyá ẹ̀rẹ̀ òun dínú tẹ́lẹ̀ ní ààbò. Wọ́n ní kí ló dé tó jẹ́ pé kí abáfẹ́fẹ́ àwọn sísà wọ́n lè pé ẹ àwọn fẹ́ kàwé ẹ dákẹ́ bá wa pàrọ̀ wà fún wọn. ilé yìí ti dé ni. wọ́n fẹ́ kàwé. alhamdulilayi so ilé yìí ti ìbéèrè bóyá ká pè ní àwọn wà gbogbo ẹ táwọn abẹ́rẹ́ ìbéèrè mi ti àwọn títà rẹ̀ tàbí ṣe kí ló dé dáná níbẹ̀. ẹ̀ẹ́ so àwọn wà ní

ìkábà tí àwọn fẹ́ kó dín so ìmọ̀ sábà wá ní ọ̀nà méjèèjì ọ̀nà ni máa ń gbà wá bọ̀tí yóò tún bá wù wá so àrọ owó lọ sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ òbí lákọ̀ọ́kọ́ yóò sì lọ sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ sísà so nítorí pé ọ̀rọ̀ nìkan tí Ànábì sallallahu alaihi wasallam tí Ànábì ìṣèwádìí kòkòrò rẹ̀ so bóyá academic eh, qualification kọ́lá nàbí sallallahu alaihi wasallam olóbi ní e kalẹ̀ fún wa tó bẹ́ẹ̀ àgbà tó bá kàwé níbi báyìí ẹ àgbà tó bá ní nǹkan báyìí lọ́wọ́ àgbà tó bá ní nǹkan báyìí lọ́wọ́ ìgbà yẹn náà ní kótó tó wá di pé ó ṣe ìgbéyàwó ó yẹ kí ẹgbẹ́ nàbí sallallahu alaihi wasallam gbé kalẹ̀ fún wa ẹni tí àdébí wá pàtíkúlà nípa ọ̀rọ̀ rẹ̀ ní lórí nìkan àdéhùn náà lọ́kùnrin tàbá lọ wá rí pé táwọn ìgbà ń sọ̀rọ̀ nípa pé báyìí mọ́jẹ̀ mú báyìí mọ́jẹ̀ báyìí á rí pé ọkùnrin ni wọ́n máa dájú mọ́jẹ̀mí ẹ̀kọ́ àmọ́gìrì yà máa ṣàrọ̀ ṣàbáàdì màlìsàtọ́ àyínkù mọ̀lẹ́bá ẹ́ lẹ́yìn ìtẹ̀sẹ̀wọ̀jì àmọ́gìrì ni mo kú ẹ̀yìn ọ̀dọ́ ẹni tó bá lágbára ẹni tó bá lè bọ́ọ̀bìnrin tó sì tún lágbára tara tó lè sọkọ obìnrin àmọ́gìrì ni bọ́ọ̀lì ìtẹ̀sẹ̀wọ̀jì àmọ́gìrì ni kò fẹ́yàwó gbéyàwó ọ̀yìnàwó àgbàgbèrè ìbáfọ́ wà òní máa wo bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ káàkiri ẹ̀ òní tí ẹ fíìsì fún ọ ó ti ń ṣe ìdáhùn ìmọ̀ gbèsè ọlẹ́ni pé àníyàwó mi náà lójú ìwé òbílẹ̀ ẹ̀ tó bá ti níyàwó ní ẹ̀sìkìsì pé ojú ìwé máa rẹ̀ rẹ̀ wà á sọ ọ̀nà lórí fà tí ó sì máa sọ abẹ́ rẹ̀ tábà ká ọmọ bí ẹbí òbí níyàwó ní tábà ká ọmọ bí zìnà ẹ̀ẹ́n tí tẹ̀lé àìsìláàmù gan tàbá gbé sí láta ìdada tàbí jẹ́ tó àlẹ́bí ní a máa sọ abẹ́yàn tòbí tí mo fẹ́ ló bẹ̀ ni pé ẹ̀rí gbogbo àwọn ọ̀rọ̀ báyìí nìsín ẹ̀ ẹ̀rí gbé lọ ọkùnrin àlẹ́bí bá sẹ́gun nínú àdìsí ní ìtúnká olùmọ́ta lè àgbà ẹgbẹ́ àdínní àwọn àmà tó mẹ́rin torí nǹkan mẹ́rin tààrà mẹ́rin bá rí ọkùnrin náà nítorí tó ní sáàrùfáàrù dè láti dé tẹ́rìgbà ti àdá pé ọwọ́ wá obìnrin tó bá sí kíni obìnrin tó bá lẹ́sìn ẹ́ ọ̀ ní múlẹ̀ fún kò bá gómìnir tó lẹ́sìn ó sì ní fọkàbalẹ̀ tò ní ọbẹ̀ ló ń bẹ̀rẹ̀ pé ọkọkùnrin obìnrin ò jà púpọ̀ níbi ọ ní ọ̀rọ̀ àwọn ṣègbéyàwó dé ẹ́ àwọn Yorùbá máa ń kòwé kan ẹ̀ wọ́n ní wọ́n fi ọdún kìíní ka ọlọ́jọ́ ti súnmọ́ ẹ̀ olódi olódi súnmọ́ wọ́n ní pé àtàrà ní omi wájà àdúgbò ẹ̀ obìnrin ẹni tí wọ́n kò lọ ní ẹ̀ kó máa jẹ ẹ́ lọ́fẹ̀ẹ́ kó máa mú lọ́fẹ̀ẹ́ kó máa wọ̀ lọ́fẹ̀ẹ́ kó máa gbélé lọ́fẹ̀ẹ́ gbogbo tó bá ṣe ọ̀fẹ́ ni ní tẹ̀ bá dé olóògbà tó fi jẹ́ pé ọ̀rọ̀ sọ̀rọ̀ nígbà rẹ̀ bá ti ká ẹ́ ẹ̀rọ ti kó jẹ́ pé obìnrin yóò bọ̀ àmọ́ ti kíni òun lè bọ̀ àmọ́ ìdílé nǹkan yẹn látara pé kíni látara pé mo fẹ́ kàwé látara pé mo fẹ́ gba ipò báyìí mo fẹ́ gba oyè báyìí gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní àwọn sẹ̀tìyà ó ní àwọn kíná orúkọ rẹ̀ àwọn tó kù díẹ̀ káàtó lára tí máa sábà ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ obìnrin nítorí pé tọ̀bí hàn tọ́lọ̀ ọba àdìjọ ládámọ́ gbogbo wa àtọkùnrin àtọkùnrin nítorí tọ́lọ̀ ọba àdìjọ ládámọ́ wa tọ́lá ti tọ́sìkò kan tọ́gbìnrin bá fi jẹ ní ọkùnrin ẹ̀ tí ò bá rí ọkùnrin lásìkò tó ẹ̀kọ́ rí ọkùnrin ẹ̀ ìgbádùn ayé ń ga ọwọ́ ìgbádùn bẹ̀yìn ló bàrà máa lò gbádùn ẹ̀yìn ni máa ń ṣe sábà bíbẹ́ lómi nígbà míì tó jẹ́ pé àti tètè ọmọ bí àbí ìrí ìṣòro gan níbi ọmọ bíbí nígbà tí ọjọ́ bá ti kọjá lórí ẹ̀ àìmọye àwọn nǹkan àìlòmíkà ti gbọ́ nìsí tó jẹ́ pé àwọn dókítà ọmọ ọmọ gbá àwọn dókítà ọ̀dẹ́ ti sọ nìsí pé tẹ́ẹ̀ bá ní wọ́ta ti mẹ́sílá bí àbí ń pè ní ìdí olùwà lé léwu olùwà àtàndà tí báyìí kò sí ìdìmọ̀ òsìmọ̀ olùwà sí ẹlòmíì ìjẹ́ tó tó wọ́n máa ń sọ fún pé pọ́blẹ́mù tó ní ó ní bùkátà tọkùnrin àwọn òbí ó sì sábà kalẹ̀ ní ti pé àbíkó ti kaba yìí àbíkó ti kaba yìí ṣòkó bá àwọn kaba yìí lọ́tọ̀ ẹni àwọn kọ́ yé àwọn títà fara wa ẹ̀ ń táwa gbẹ̀dẹ̀ láti kókó yé àwọn òbí wa. táwa ní ibi wọn máa sábà fa nǹkan yẹn lọ́pọ̀lọpọ̀ gbà tí a bá wọ gẹ́gẹ́ bí experience a rí pé ìdáwùjọ wa dà ní látara pé mọ̀nàkùnrin àwọn ọkùnrin responsibility àwọn ọkùnrin àti sọ́nù nítorí pé bá àdéjọ́lá nítorí táwọn owó wá sí náà ni pé ọ̀wọ̀ àmúnà àlẹ́ àwọn aláàjẹ́ kí ni láàjẹ́ alábòjútó fún àwọn obìnrin àwọn aláàmà lòkè láàmà lọ́lẹ̀ ìdí wọ́n jẹ ìdí wọ́n mu ọkùnrin yóò tọ́rù ẹ̀yìn ọkọ̀ bọ́lá kò yóò dáàbò lójú tọ́lọ kó dáàmà pé lójú tọ́ àjò àmì ọjà yìí náà ní o àmọ́ ìdàkejì rẹ̀ láàárín ọ̀pọ̀lọpọ̀ láwùjọ wa tó jẹ pé obìnrin òun ni ó gbé wá gbé ìgbé ọjà kí ló wà lónìí ọjà alápá ẹ lọ ka àwọn ọkùnrin tí ń bẹ lọ́jà alápá àbújá tó bá wà lónìí kẹ́ẹ̀ka obìnrin tí ń bẹ ẹ̀ẹ́dì tó obìnrin ló pọ̀ jù mẹ́rin ọkọ bẹ́lẹ́ òun yóò máa wá pé ìyàwó pé kó wa ń jẹ́ ti báwọn ẹ̀yìn bó omi tẹ́wọ́ dára tẹ́tí báwọn ti tí ọ̀pọ̀lọpọ̀ náà rí ọ̀pọ̀lọpọ̀ òbí rí báwọn yẹn ṣe ń ṣe dá ẹni tí òbí tó wà délé rẹ̀ tán tí wà nígbé jíjẹ mímu yóò ṣòro wọ́n náà kàwé débi kan wọ́n náà níṣẹ́ lọ́wọ́ àwọn ọkùnrin gbé aláfà nǹkan yẹn nípìnlẹ̀ kò sẹ́ni tí máa dàgbà òun kò sẹ́ni tí òun kó máa fún kó máa ṣíkẹ́ nígbà tó jẹ́ sí lẹ́nu àmúbàrù fún àwọn ọjọ́ wájú pé a sọ̀rọ̀ oníláwájá gbọ́kọ̀ rẹ̀ ṣe ní ìdílé òun tó padà tọ́jú àwọn ọkùnrin náà nídìí ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala ní agbọ́n rìn pápá jùlọ àwọn tí à ń tẹ̀lé lànà Nabi sallallahu alaihi wasallam ìtọ́jú obìnrin ìtọ́jú obìnrin ó ti padà púpọ̀ fún wa àníbi sọ lọ́wọ́ alẹ́ òṣèlú abẹ́rẹ́ bí hadith àbá àkàkùn alẹ́ kan wọ́n yà níbi ní káyọ̀kùn káyọ̀kùn lè ààrẹ mi ẹni tó lóore jù mú yín òun náà lẹni tó lóore sí ààrẹ rẹ̀ ara rẹ̀ ṣeré iná sáwọn abágbọ̀n yìí láti yí ilé ká ṣe wàhálà nítorí ìyàwó wa ká ṣe wàhálà nítorí àwọn ọmọ wa láwọn yóò máa wọlé wọn máa kọ́sẹ̀ rẹ̀ lára wa àwọn ọ̀pọ̀lọpọ̀ orí táwọn èèyàn ní ṣe gbogbo àwọn ilé ìwàlá àwọn bídí àwọn ẹni wẹ̀ àwọn tí òṣìṣú náà máa ń wẹ̀ ẹ̀yìn ti pé ah, ah, ah, yóò pọ̀n mi láàárọ̀ ètò kọ́kọ́ pọ̀n mi sí àwọn ilé kó tó jáde ó ti lọ́ta kò tún ó ti lọ́wọ́ lọ́jà ó ti rẹra wá kí àwọn kàdélé kò mọ̀ sí nǹkan ni eléyìí àwọn èèyàn máa ń ṣe dáadáa tí sì máa ń kọ́rí tí àwọn èèyàn máa ń láìpẹ́ e lára àwọn oníṣúná so ẹ̀mọ́ ká máa dé kí nǹkan yẹn ó change àtàwọn kan nítorí bá máa ṣe bóyá di aṣọ wíwọ̀ ni so kúrò àwọn nǹkan táwọn bá ń sọ lẹ́ẹ̀kan pé àwọn obìnrin bá wàhálà lókun fẹ́fẹ́ àwọn ilé wọn ìtọkùnrin náà pọ̀ bẹ́ẹ̀ inú tí máa ń mú ọ̀pọ̀lọpọ̀ dúdú pé ah, ara òun kì ó máa ń pé ọkùnrin bá dúró lórí responsibility rẹ̀ dáadáa ẹ̀kọ́ dà àwọn fámìlì ìyàwó ìgbà yóò tún máa bá yóò tún máa bọ́ ọmọ wọn jáde á tó lẹ́kọ̀ọ́ sí wọ́n ẹ́ ó sì di ẹ̀jú ó ti báyìí ó ti báyìí tá a bá ṣe bọ́lọ̀ wà nígbà lábá ṣe fún alágbára mà àwọn ò ní yọ wàhálà kò lọ́rùn tiwa so ẹ dákun àwa títà náà so tábọ́lùmí bá ti bàlágà tó bá ti gbé ní ṣe nǹkan àlejò tó ti di ẹni ọkùnrin tó sì rí pé nítorí àwọn ọ̀gá bóun ṣe wà yìí sìn àwọn ti fi bùkátà sí irú kaba wọn kó má fi àjẹra rẹ̀ kó má fi ara nira rẹ̀ ó gbìyànjú láti kí ni láti kọ̀ǹfẹ́ǹsì àwọn tí wọ́n jẹ́ òbí rẹ̀ ọ̀nà pọ̀ dáadé tóbi wá sọ̀rọ̀ nígbà tá a bá sọ kí wọ́n bá gbọ́ a lè lo àwọn tó bá súnmọ́ wọn yá ẹ̀ bá bá wọn sọ̀rọ̀ àti ìdáwọn fẹ́ràn ní pé káwọn ní mo gbé wá lé ní ẹ̀ káwọn gbé wá ká mẹ́lẹ́ tó nílẹ̀ tó ní àìsọ́bà ìgbà tí mo fẹ́ tí mo fẹ́ nì tó tá a bá ń gbìyànjú gbogbo àwọn ọ̀sọ́bà yìí yóò bẹ́yìn ẹ̀lákùn ọ̀nà síhà ní nǹkan ayé nǹkan ayé nǹkan ayé ẹ jẹ́ ká wà mọ́ níwọ̀n ọlọ́ọ̀bà ìkẹ́lá ni wà látẹ́mìsà nà sí ìlàkàmìnà jùlìyà ká má gbàgbé ìpín wa láyé ẹ̀mọ̀ tó wà ní ẹ̀mọ̀ tó máa yàn látẹ́mìsà nà sí ìlàkàmìnà jùlìyà ó túnmọ̀ pé àlámà yá ìkẹ́ àmà yóò pọ̀ jù nínú gbèjà ayé wa ọlọ́ọ̀tẹ̀ wa ara wa létí ìtàgbẹ́ ìgbẹ́ bí ó bá pọ̀ jù lẹ́yìn máa gbẹ́gbẹ́ àmọ̀ gbẹ́gbẹ́ àgbélé kalẹ̀ ọlọ́ọ̀bà ìkẹ́lá náà wà gbàgbé ayé náà kì í ṣe pé ayé ló ní kó mú lọ́wọ́ kó dominate ìbéèrè gbogbo ọ̀rọ̀ rẹ kó wá ní wà látẹ́mìs عنك وأنت نصيبك من الآخرة ẹ̀wọ̀n bá wọn lásìkò tí a kọ́ àwọn gẹ́gẹ́ olú ẹ̀ka mójútó táyé ọ̀la àwọn ọmọ ìṣẹ́gbẹ́ ní ìjọ tábìlì gbáyé ní rọrùn so àtàgbé ẹ̀bí ọlákùn àwọn tá a jẹ́ obìnrin àti agbára ọ̀ṣẹ́ àyí torí pé àtàgbà ọ̀nà ni ó sábà ní fún wa yóò sábà ní fọkùnrin yóò sábà ní fún obìnrin àìgbá rẹ̀ á kàn máa tara wa ni ẹ̀ bẹ̀rẹ̀ jọ àmọ́ ẹlòmí bí àkọ́lá ẹlẹ́ ha kan òun ẹlẹ́ ha kan pẹ̀lú ẹlẹ́ kan kọ́lá àwọn ẹlẹ́ ha kan wọ́n ti ká kan pẹ̀lú ìtàn pẹ̀lú ara wọn nígbà tí ìtọ̀ bí àwọn ti béèrè tẹ́ẹ̀sì ṣe ìjọba ẹ̀ tẹ́ẹ̀sì lásìkò kí ọlọ́ọ̀bà nìkọ́lá kó mọ́sá تعالى سبحانه وقصر القوارب فهو أدعوك والله تعالى أعلم جزاكم الله خيرا اللهم بارك وعن إليك ìbéèrè eléyìí tí ó wá báyìí ọ̀rẹ́ pé a ní àwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n sọ pé àwọn allegation tí wọ́n tí wọ́n ti kan ẹni tí ń jẹ́ Ali Hassan Al-Halabi àwọn allegation kì í ìrọ́ ẹ̀dá kan àfà tí ó lóògbòdò ni ṣé ìrọ́ ni kò sọ àbí òótọ́ ni tó bá yájọ́ sí pé kò rí bẹ́ẹ̀ tí a lè mú ìmọ̀ lọ́jọ́ ẹni tí ó jẹ́ tó pé ó sì polongo bàbá tí àgbárùkọ wọn bárùkọ bá ń fi. àmín ẹni tó ń pè ní àádìí Hassan al-Halabi kò ń sọmọ nàìjíríà ilé ìdí kí ọ̀pọ̀lọpọ̀ wa kí á mà á ṣùgbọ́n síra rẹ̀ pọ̀ nàìjíríà gan ẹni yìí ọmọ urdu ni ọmọ jordan ni ali hasan alhalabi nínú àwọn ọmọ kéwu baba alalbani rahimahullah ta'ala ni kódà ẹni tó wọn máa ń gbọ́ pé jẹ́ ti sèṣẹ́ láti gbódà wà nínú ó kọ̀ nínú ẹni tó máa ń bá wà ká ìbéèrè so dáadáa ní ayatollah hasan al-halabi so náà ọmọ tí ó tó lázàmà sheikh al-albani ọ̀fúnmọ́ bọ́ọ̀lù tààlà ni. wọ́n gbà sí àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jẹ́ òpó súnà lásìkò wọn ìgbà tí wọ́n kú wàhálà dé gan àwọn àti muhammad bin salih al ta'ala àti Sheikh Nasiruddin Al-Albani rahimahullah ta'ala àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìgbà tí wọ́n kú oríṣiríṣi àwọn nǹkan tí ó jáburú jáde lẹ́yìn wọn ọ̀rọ̀pọ̀ àwọn ọmọ tí ó tọ́jú sátọ́jú àwọn bàbá yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n padà sí wọ́n ti jẹ́ hàn àwọn èèyàn tó ní àwọn tọ́rọ̀ wọn rí bẹ́ẹ̀ òun náà ni Ali Hasan al-Halabi tó yẹ ah, Ali Hasan al-Halabi nínú àwọn bẹ́ẹ̀ pé ó dáa dáhàwà sàlàfíà rúgbìn ó dẹ̀ dá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòlù ó sàwọn tàbí láti kan ẹni tí ó gbé àwọn ìpìlẹ̀ kan ó wọ́n láwọn kan sọ wípé àwọn ẹ̀sùn táwọn àfáà ń àwọn ẹ̀yọ́ yìí ni ṣèwádìí dáadáa lórí fún mọ́sọ̀ bẹ́ẹ̀ tó tẹ́nikẹ́ni tó bá ṣe ìwádìí lórí ẹ̀sùn táwọn àfá àti wọ́n fi kan ẹni Hasan al-Halabi yóò mọ̀ ẹ̀káwọn ẹ̀sìn òfin ti rọ́ tó gbogbo àwọn ẹ̀sìn ní èyí lọ ń tọ́ka àwọn ayé ní tẹ́tẹ̀ nínú àwọn tíra rẹ̀ nínú àwọn tí tíra ti ẹni Hasan al-Halabi tó kọ àwọn ẹ̀sìn yẹn ń tọ́ka àbí tẹ́tẹ̀ àti ojú owó tó tó ẹni tó bá tó bá gbìyànjú tó bá parọ́ àwọn nǹkan yẹn yóò bà bẹ́ẹ̀. nínú àwọn àtọ́ àfihàn sí pé ọ̀rọ̀ wọn ohun gbajúmọ̀ lórí àyè hasan àti halabi nínú ẹni àwọn alájẹ́tù jáì máa wà. alájẹ́tù jáì máa wọ́n sọ̀rọ̀ lórí àyè hasan àti halabi wọ́n dẹ̀ pẹ̀lú dídá nítorí àwọn ìròyìn ìjà ìròyìn múlùú bí àtúnfọ́ káàkiri ṣe é wà àti kó lọ jẹ bá kúrò ọ̀rọ̀ àpá àpápájú ọ̀rọ̀ ibn hajjil al-abọ́nìrì ọmọ yóò jí ọ̀rọ̀ bàbá yẹn níwájú yóò gbé lẹ́yìn báyìí yóò ti yọ tó fẹ́ yọ láàrin rẹ̀ yóò lè ti dá wà lálẹ́ fẹ́wọn ẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ náà àpá ni ọ̀rọ̀ inú sí ní ẹ̀sà rahimahullahu ta'ala tó tò ẹni tó bá ń sọ pé ilé ọ̀rọ̀ ni mo irú àwọn nǹkan ẹ̀yìn kẹta sọ ni pé bóyá kò gbìyànjú àti ìṣèwádìí tó tàbí kó jẹ́ pé ìfẹ́ ló ń dà á láàmú láwọn á tó bá wá rí bẹ́ẹ̀ pé àwọn ẹ̀sùn yẹn tó bá ti sùn múlẹ̀ tò kí ni a ṣe lè lò pẹ̀lú ẹni tó bá ń pèpè lọ sọ́dọ̀ àfáà yìí tó ń fún àfáà yìí káàkiri tó ń polongo àfáà yìí sáwọn èèyàn tẹ́sí ìjọba ti rí ẹ̀kọ́ ti sòrò pẹ̀lú ẹ̀ náà bóyá ẹni ẹ ò mọ nǹkan tí àfa yìí kú sí bóyá àgbọ̀n ní ìsinú ti ń jẹ lọ́bẹ̀ bóyá ẹni hasan alhadi tó mọ̀ nígbà tí kàlàlbáni rahimahullah ta'ala nígbà táwọn àlẹ́ ayé tí ayé ò tí ì ṣe òkọ́ lọ ẹ̀ bóyá òun ló mọ̀ ṣùgbọ́n yàtọ̀ mọ wọ́n mọ̀ ayé hasan kó lè tọ́ àwọn nǹkan yẹn fún tó bá tó wá ta púpọ̀ gbogbo ẹgbẹ́ níṣẹ́ ìgbẹ́ǹkà mọ̀ wípé ara kan ni wọ́n ẹ jìnà sí ìmọ̀ lọ sí wà sí irú ẹni bẹ́ẹ̀ ẹ jìnà sí ìmọ̀ gbàmọ̀ lọ́dọ̀ ẹni bẹ́ẹ̀ nínú àwọn kan lọ́sọ̀ ní kéèyàn pé tó pẹ́ àwọn àkókò lórí tẹ̀síyẹ̀ àìní hasan alhalabi wàlọ́ọ̀yì kìí sọ̀rọ̀ kò sínú májẹ̀mú tí ìran fi ń ṣe tẹ̀sí èèyàn tàbí ṣe kó tàbí sọ ní díjá lèèyàn pé ẹnu àwọn àpá àgbọ̀dọ̀ kù lórí jásù ẹnìkan pé àwọn àpá àgbọ̀dọ̀ ní ìfẹnukò lórí pẹ́ nìkan ẹni tí ò lábẹ́ tí ò kò májẹ̀mú ẹ̀. tó wà nílẹ̀ nínú inú òun náà ni pé

òbàdá àyà Hasan al-Halabi ní tó ṣe é ṣe ni pé àwọn nǹkan tí àwọn àbọ̀ àbìbàdá àyà Hasan al-Halabi kan hàn sẹ́ni ẹ̀ káàlì náà bàbá àdúgbò al-Abbas àwọn ìṣàdù wọn àbàjá àyà Hasan al-Halabi ní tàbí ní pé táwọn nǹkan tí àwọn àbọ̀ àmú àyà Hasan al-Halabi sọ́kàn gbogbo tó hàn sí bàbá àdúgbò bàbá tẹ́kì yáyá ànẹ́jì ọmọ ta'ala wọ́n kọ tẹ́rà láti yí ṣe tààlìkù lórí ìfọ̀n àdàsọ́nà bí àdàsọ́nà wọ́n kọ tẹ́rà yẹn ní 1424 ni wọ́n kọ tẹ́rà yẹn nígbà tí bàbá ṣe àbẹ̀mú sí àlàbá ìkọ̀ ní fọ́n àdàsọ́nà bí àdàsọ́nà bàbá kọ tẹ́rà yẹn so bàbá ṣe yáyá ànẹ́jì wọ́n kọ tààlìkù lórí ẹ̀ sọ́ọ̀mù ẹgbẹ́ tí àbí múfẹ́ àbá ìtẹ́kọ̀ kí àtẹ́kọ̀ tààlì lórí tí àwọn wọ́n rí tààlì kì í àfi lẹ́yìn ọdún mẹ́jọ wọ́n wá rí tààlì kì lẹ́yìn ní fourteen thirty two lẹ́yìn tí bàbá yáyà àtàlẹ́jì ti kú tọ́rọ́ wọ́n fẹ́ kọ́ mọ́rọ̀ tanzania ríkọ̀ ara súnlẹ̀ bí àti sinmi ìwọ́n mọ́rọ̀ tanzania kí ẹ̀kọ́ mọ́rọ̀ akọ̀wọ́ gbọ́dọ̀ ní kàṣíyèsí náà máa kà lóye wọ́n kà kíyèsí wọ́n ní kíyà nẹ́ni kàṣí wọ́n kàṣíyèsí lórí ẹ̀wọ́n náà kọ́lọ́kọ́ bá ń tẹ́lọ̀ bá mi wọ́n kà kíyèsí kíyèsí wọn ní gẹ́gẹ́ káwọn yìí lẹ́yìn ọdún mẹ́jọ wọ́n rà níbi tó a ìjà ní ilé márùn-ún sí bàbá àgbà fọ́nà sáwọn ìlú ní ìdí àwọn ọ̀dọ́gbà àwọn àbáwọ̀ ní ìfà níbo ni ẹ̀dọ́kùnjọ lọ níbo ni ẹ̀rí ìyẹn wa níjọ́ la bẹ̀rẹ̀ gbogbo àwọn ìpìlẹ̀ pálapàla mi níjọ́ la bẹ̀rẹ̀ jẹ́ gẹ́gẹ́ bíi sáyàmá ó fi jẹ́ sí pé irú àwọn nǹkan ẹ̀mí wọn á

obìnrin tí ń ṣe sọ̀láàtì kò ṣe sọ̀láàtì pẹ̀lú fún hijab hijab rò kalẹ̀ àmọ́ ó fẹ́ kí hàn gbàtọ́ wá fẹ́ kí hàn yẹn ó dẹ̀ ti bo gbogbo ara rẹ̀ ẹ̀dá kí ni ìdájọ́ ìrún tí obìnrin yẹn ń kí hàn. Ìjọba lọ fẹ́ràn. Ìnà sọ ìgbó tí màá máa lọ ọ́rà sí ọ̀rọ̀ ẹ̀ka nípa ìmọ̀sọ̀lẹ̀ kan yẹn. Ọba tó bẹ́yà rùwáyà àkọwọ́ látọ̀dọ̀ Hamad Ani Ayub. الألباني حماد الصادق البناني قدوسي أيوب جزاكم الله خيرا نعم ẹ̀yẹ́ ọmọ muslim lórí èkí ọwá bèèrè lórí èkí wọ́n sọ pé kí abọ́sọ̀ ní pẹ́pẹ́ ọ̀fẹ́ tó kírun tó kírun pẹ̀lú fóònù ìjà àwọn kan nígbà tó bá wọ́n bẹ̀rẹ̀ sí máa kírun ẹgbẹ́ bí ó ti wà ní pé obìnrin nínú ọ̀sán ìdájọ́ náà bá fọ́kùnrin nígbà ní omi ẹ̀kùnrin náà bá fọ́kùnrin fún àwọn ọkùnrin sẹ́kọ̀ọ́kà ó bẹ̀rẹ̀ afẹ́ kẹrùn alẹ́kùnrin ó tún pẹ̀lú kó lo ìdáàbò rẹ̀ kó lo ẹ̀wù tó balẹ̀ gbàgẹ̀rẹ̀ mo gbàgbé lọ́wọ́ wọn pé kó bínú fún ìdọ̀lọ́kùn ní ìjáàbù alẹ́kùnrin tó ní òkò ìdọ̀lọ́kùn ní ìdọ̀lọ́kùn ìjáàbù rẹ̀ tó tó ní fún ìjáàbù tó bínú ìjọkọ̀ bọ̀ wá alẹ́kùnrin bá bínú kọ́ bá yẹ kó ìjáàbù tó fún ìdọ̀lọ́kùn tó bínú wá bẹ́ẹ̀ kí bọ̀kọ́ kí wọn pẹ̀lú pé kí ìjáàbù tó máa lò kó jẹ́ ìjọba látòkè rẹ̀ tó ẹ̀tọ́ balẹ̀ rẹ̀ lẹ́nu tí a bá sọ pé ọkùnrin lọ́kùnrin alẹ́ lo ọfẹ́ kírun pẹ̀lú ìjáàbù tó balẹ̀ títí tó bá ti kó lo ìjáàbù ni àbó lè wu ẹ̀wù tẹ́ kó jẹ́ wù ọ̀sọ́ àgbẹ̀ ẹ̀wù tẹ́ pé ẹ̀wù lè wọ̀ jáde ẹ̀yẹ́ hijab da lórí ṣe tó bá jẹgẹrẹ tó sọ pé ní ẹgbẹ́ pẹ̀lú yẹn àwọn ọba pé sẹ́kùn sábà nínú àríwá rahmatullah wọn sọ pé ìgbẹ́ tó bẹ̀rẹ̀ lọ́rẹ́ kí wọn ó yàtọ̀ sí bí ó ṣe ìgbẹ́ tó abẹ́ jáde kúrò nílé tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ jáde lọ́ta tó bẹ́ẹ̀ jáde lọ́ta tó láti ló lo ìjábẹ̀ tó kù dáadáa ilẹ̀ tó kù sínú wa abẹ́ kí wọn lè rẹ̀ ayẹ́pẹ́ kò kòlékòlé kòlí lẹ́yìn tó bá rẹ̀ tó wà ní afẹ́jọ́ jáde lọ́ta ó lè bọ́ra kó tó bá ti wù nínú ilé rẹ̀ ṣùgbọ́n bá wá kírun ayébọ́tí láti ọ̀gbọ́dọ̀ rárá náà yọwọ́ ẹ̀wù. ayébọ́tí láti ẹgbẹ́ gbàtí àwọn ìṣẹ̀lẹ̀ bá jù wà mẹ́wàá tó bá fẹ́ kírun alẹ́gbẹ́ ó lè kírun pẹ̀lú kọ́wọ́ ẹ̀wù láti balẹ̀ dáhùn. lẹ́yìn náà ṣe pé kò ní pọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ tẹ̀lé wọ́n ṣe táyà ìgbìmọ̀ àìpé ọ̀pọ̀lọpọ̀ afáàfin ìgbìmọ̀ òun ló ti pé lóbi lọ́lẹ́kẹ̀ẹ́ òun tí òun fẹ́ẹ́ lẹ́kẹ̀ẹ́ tó yẹ òun kò ní pọ̀ sí i àti tó bọ̀tí pàápàá tó wá rẹ̀ kí òun tàbí táwọn ọkùnrin àjá níbi lè wà tó ti máa rí àyíkò orí ẹ̀wọ̀n ni wọ́n sọ pé obìnrin lápàdé gbogbo tó torí kí ẹlẹ́gbọ́n bàbà kan bàbà tó bá wà lé wọ́n fi àwọn tó ní àwọn àìkó ti yàgò sí àwọn ẹ̀rùn lọ́dọ̀ wọn náà pàdé àti tó fẹ́ tàbí gbogbo ọ̀sọ́ rẹ̀ délẹ̀ yáyẹ́ rẹ̀ ẹnà bí ti kí wọ́n lábí tó fẹ́ sí ìdí tẹ́lọ́ wá sílẹ̀ ó ní ọmọ àti òmíràn òun àwọn òmùú lọ sí pé àní gbogbo ohun rẹ̀ ní ọgbọ́rọ̀ sí kalẹ̀ kó bá àkókò ti wà lọ́dún tó náà kó bẹ̀rẹ̀ lágbàdo kékeré wọn àyẹ̀kẹ́ tó kéwòn pé bẹ́ẹ̀ akọ ẹ̀kọ́ rẹ̀ balẹ̀ yìí. ipò ẹgbẹ́ àgbẹ̀ náà sọ bẹ́ẹ̀ kò sí ibi pé àyẹ̀wò wa ló sọ bẹ́ẹ̀ kò sí orúkọ rẹ̀ wá sílẹ̀ láti orúkọ dé kalẹ̀ ní òkú wọn sọ ní wọn sọ yìí wọn olú yẹ yóò fẹ́ ẹgbẹ́ mahalo ìbákòókò tó jẹun yìí ẹ̀rọ jábẹ́ sọ pé bẹ́ẹ̀ jìbì fẹ́ ìtàgé ẹ̀jìbì fẹ́ wá sílẹ̀ nítorí mo lọ sí gbogbo láti ọ̀pọ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ wọ́n kí bọ̀ sẹ́kù sábà nípa ní ọ̀ṣọ́tọ̀lọ́ pẹ̀lú àwọn ọ̀dọ́ pé ẹ̀yà tó ń bẹ láàrin ọ̀ṣọ́ tí yóò wọ̀ ìtajà tó lórí kí òun ní ọ̀nà tó tọ́jú wá tó ti di ìdí tẹ̀ bá sílẹ̀ tọ́wọ́n jẹ́ pé bẹ́ẹ̀ ló jẹ́ tó tó ajá ájà àwọn ọ̀dọ́ àti kí òun tẹ̀ ní máa sẹ́lẹ̀ Àbẹ̀rẹ̀ jẹ́ tó yìnbọn tó wù. Mẹ̀tò tó gbogbo kẹ́rin gbọdọ̀ tó mẹ́sàn-án ní pé títí ṣe wá ti sílẹ̀ o, mẹ̀tò bàjẹ́. Bọ̀kì ẹgbẹ́ yóò jẹ́ ájà rẹ̀. Èyí wọn ìbọn sì ní náà ní àwọn àwọn wakakọ̀ ọ̀kadọ̀ fẹ́ mọ̀ wakakọ̀ ṣe àwọn wakakọ̀ bọ̀ àwọn tó fẹ́ wọ́n kọ́ni lè fẹ́ kàrọ̀ sọ́kùnrin tẹ̀lé ayé rahmatullah ẹ̀rọ ṣe pé àwọn náà wakakọ̀ ọ̀rọ̀ ló fẹ́ ẹ̀rọ bá tó bọ́ọ̀lù ẹ̀jẹ̀ ẹgbẹ́ bí abẹ́sí máa ń ṣe lọ ní gbogbo ìtọ́jú tí máa ń ṣe gbogbo ìṣe ayé lẹ́nu agbègbè ti gbọ̀rọ̀ máa àwọn sẹ́yìn bàbá àtìmọ́jọ́ nǹkan fún ọkùnrin kírun ní ẹ̀dá tàwọn sílẹ̀ ọgbọ̀rọ̀ máa jó sí ọgbọ̀rọ̀ wà ẹsẹ̀ wọn ni wọ́n máa tó àdóhùn nìkan lólé òun kó wo àwọn béèrè pé kí ni ìdájọ́ pos ìdájọ́ alhamdulillah ẹ̀rùn ọ̀rọ̀ lọ́rùn pos nínú àlùmọ̀sáhìrì alùpùpùpùpù nínú àwọn mọ́sálà tó kẹrin nítorí pé pos náà tẹ̀sẹ̀ báyé ni. Ìyá ọ̀rọ̀ wa pé lórí rẹ̀ àwọn àwọn èèyàn tó sọ pé pos yóò tó alẹ́ ìtìláà wọ́n sì mú àwọn ìdí wá. nínú ti táwọn ọmọ wa ni pé ìfọ́jú wọn ní ti pẹ̀lú rìbá. ọlọ́run subhanahu wa ta'ala sì ní wọ́n á hàndà lọ́hùn ìbẹ́yà wọ́n á rọ̀ ọ̀nà rìbá. ọlọ́run bá ti rìbá léwọ̀n tọ́wọ́ pè ní interest. but lọ́nà ojú ọ̀nà ti wọ interest òun náà ni wọ́n fún pé àwọn báńkì kan ṣe agbáṣe òwò fún wọn àwọn àwọn ọ̀gbọ́n òwúyà yìí àwọn báńkì tí ń dìbò ìbò ìgbésì ó lè fi ákíwò sí odi wa rìbá ní ìpínlẹ̀ rẹ̀ so ṣùgbọ́n ìlànà fi kọ̀ fún wa lójú obìnrin táwọn fi wò ó nìyẹn. òṣèlú ẹni tí ìjọba fi wò ó ní pé èèyàn fún ẹ̀ lọ́wọ́ ó tún máa fi èèyàn kan fún bí a kò jẹ́ òkè ìlànà lọ́wọ́ nìkan pé á mo sáré ní ìdòwò kan ọdún wọn nígbà tí bàá san fún ojú ọ̀rọ̀ fún ní ọdún ní ara fún ṣùgbọ́n àtúntò wọn kò fojú ilé ìwé ìwò tọ́jú. so èyí tó wá fífi lẹ́yìn ìṣẹ̀ta ni pé kó má dàbí nípa ìyẹn tó ń fi ìrànlọ́wọ́ fún nǹkan ní ìsìlámù kọ́ nípa ìyẹn tó ń gbé lábúgbé mi pé àákùtù lọ sí pé bí àwọn conventional banking system wọ́n ti di àwọn náà tó ń gbé lárugẹ tí wọ́n gba àwọn ìdí tí wọ́n mú wá sí nígbà tó ṣe tó ta bára fún àwọn àtàkùn fún àníjẹ́ òsì tí ó jọ nínú rẹ̀ tó bíṣọ̀ ní táwọn náà mú wá yìí àìsàn ibi tí ẹ̀yìn lọ rẹ̀. ìwà ilẹ̀ kejì òun náà ni àwọn táwọn ní àyẹ̀yọ̀ pé ọ̀rọ̀ pẹ̀lú àwọn ìdí táwọn náà wọ́n wá nínú ìdí alákọ̀ọ́kọ́ tí wọ́n mú wá òun náà ni pé àlàáfíà àṣìyá àti ìdáhà nínú nǹkan tó tọ́ ní ẹ̀wẹ̀. Ìrọ̀ sí ìgbẹ̀gbẹ̀ láti ló fi ṣe ìrọ̀ fún àárín ìbẹ̀wò kò sí ṣẹlẹ̀ ìsìlámù tó takò. Ìdí ṣẹlẹ̀ ìsìlámù fi takò náà ni ìsopọ̀ máa ń rìn bàtà bá ti rí ẹ̀sàbíṣì pé ìbánidẹ́nidẹ́. Lọ́nà àkọ́kọ́ bá ti rí ẹ̀sàbíṣì òun náà ni pé ìpapọ̀ pẹ̀lú conventional banking. Wọ́n ti kó àwọn báńkì ń bá di Islamic banking the help of that machine that you know this transaction. but ní sẹ́yìn tó táìpé ń ta àgbà ní ìdálẹ́ wọn lé lẹ́ra tó the young one to the young one to ìṣòro ìbá because bí kíkẹ́ ìdìbò kí nìyí. machine tí wọ́n ń lò yẹn wọ́n ní ìdìbò ìtẹ́rù awakọ̀ la tẹ̀ wá kù àkọ́kọ́ nìyẹn machine tẹ́lẹ̀ wọ́n ní ìdìbò ìtẹ́rù awakọ̀ la tẹ̀ wá tí o bàbá fẹ́ lórí sẹ́yìn tó wá sọ fún abẹ́ àti lórí sẹ́yìn sẹ́yìn fẹ́ lò ní o ní ìgbà yìí báyìí fún nàìjíríà sí máa fún mi àti tó bá kàṣẹ sí ti à èsì gẹ́sùn ní sinimá mi sì ṣubú fi ìdúró náà àwọn tó lọ bá yìí lò wọ́n ní àwọn oúnjẹ náà ní ọ̀dà pàtó kí wọ́n sì ń dáwọ́ wa ẹgbẹ́ ọ̀dà pàtó lọ́wọ́ oúnjẹ mú un báńkì ló tún wọn jẹ́ lọ́dọ̀ ìlú àbáná àti jẹ́ báńkì ìtìlẹ̀ gbẹgbẹ wọ́n lè dáwọ́ ní orí wa ṣùgbọ́n náà ni wọ́n dáwọ́ ní orí wa níbi ọ̀rọ̀ tó wọ́n ní ara àkọ́kọ́ àwọn sọ pé kò sí ń bẹ̀rẹ̀ lọ́wọ́ pé bẹ̀rù rọ̀ kí wá ní èyí tó yẹ ti pé gẹ́gẹ́ bí ọmọ tó kù ní òun náà ni pé kí n tẹ̀sẹ̀ gbé ìdájáde tó mo fẹ́ máa ṣe bísíǹsì bí o rẹ̀. Àìpá afẹ́fẹ́ta jẹ àjọ̀wọ́ táwọn onímọ̀ ní ìtọ́jà olùtọ́jà ní á ìjọ́sọ̀ pé kéèyàn má sí. But èèyàn fẹ́ gba owó oṣù bàtà sí ní mọ́mẹ́ntì kò sì láǹfààní àti dé báńkì rẹ̀ kò sì lẹ́ni tí ó yà á nítòsí ó sì kò bá tà sí ní mọ́bẹ́ ti dọ̀wọ́ wọ̀ lójú ta kó lọ gbọ́ pẹ̀lú pos ìwé ìròyìn kò sì tó kó ń bẹ̀ lábẹ́ dọ̀wọ́ wọ̀ ní ojú tẹ̀lé ìwò ẹ̀gbọ́n mo ti kó wa sí ọjọ́ nù mo ti mo ti bò wá. Tòdí tó bẹ̀rẹ̀ pé kí o má tẹ̀sẹ̀ gbé ká tó mo fẹ́ lọ́ọ́ ta pos sílẹ̀ ويغضب الكلام لا يغضب باكنا ومن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه bọ̀dé àwọn arúgbó ó fi pèsè fún wọn láti dé báńkì wọn láti lọ gba owó ó lè ní ìmọ̀ háàdì fún ojú tó ń gbà owó bọ̀dé ti dé báńkì rẹ̀ gbọ́dé mọ́rin tó pos wá wà ní agbègbè rẹ̀ nígbà tí òun ẹni tó ń yàwó ó wá gbà lábẹ́ ìdòwúrọ̀ tó kọjá rẹ̀ kọjá rẹ̀ á tó ìdí ó lọ bẹ́ni tó fi ìwé mẹ́rin ìdòwúrọ̀ ló sùn dídò tó wà lọ́hùn tààlà àlà tó àmọ́ sáyé ó tún ń pàmílẹ̀ sí ìbéèrè. ìfẹ́ onígbèmí ìyẹnì mọ́sálà tó bá jẹ́ mọ́sálà fún mi ṣé ìlàkù bá ti wá bẹ̀ lọ́dọ̀ àwọn ènìyàn kí mẹ́sùn wá bẹ̀ sọ ní ẹni yóò fẹ́ dínkù ọ̀sìn wọ́n lè dáná nípa báyìí nítorí ọba gbèdé jẹ́ kí wọ́n fi sọ pé ojú yóò jẹ́ kó sọ di haram yóò lè tó àmì ìrìn òkú òkú abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó bá wa dúró kù kó bá wa ṣàánú yín kó tó bọ̀ sí gbogbo wa ní ìlànà kan. Torí àsìkò wọ́n ní àwọn àbáàkì wọ́n lọ síbi ìròrí pé èèyàn lè fi lọ́ṣọ̀ níbi nìka bí ẹ bá ń ṣe ayẹyẹ bí ẹ bá ń ṣe ìyàwó ìyẹn ń ṣègbéyàwó ìyẹn lè fi lẹ́kṣọ̀ ń bẹ̀ àbí ẹ̀ ń ṣe àkéyọ̀ ìyẹn ń ṣe ìkómọ. àmọ́ àwọn àbáàkì ní yọrọ kò bá mu kí ni ilé ìgbẹ́jọ́ gbogbo nínú rẹ̀ ìbára mọ̀ máa ń وأنتم جزاكم الله خير الحمد لله والصلاة والسلام على رسول الله nípa ìṣègbè iṣẹ́ lọ́wọ́dọ̀ ìfọ́lù lọ́wọ́dọ̀ láti wá sí nígbà tí a bá ń kó ọmọ nígbà so masala kan tí àwọn apá sọ̀rọ̀ lórí ẹ̀ tí wọ́n ti so àárín àwọn afá mi lóòótọ́ gẹ́gẹ́ bí sọ pé àmọ́nà sábà yẹn ààyè ààyè kájẹ kámu kádùnú òun náà e irú àwọn ìjókòó yẹn kìí ṣe àsìkò àpé afẹ́ fíra wa jọ afẹ́ṣẹ́wáàsì àsìkò pé inú wa ń dùn àfikúpẹ́ fún afáwọn èèyàn ló ń jẹ káwọn èèyàn mú kó sì dìde kó lọ wọn ní so nídàkejì a rí àwọn àfa àmìnà tó ní kò burú so gẹ́gẹ́ bí ṣẹ́kọ̀ọ́ ibùdó ẹ̀sẹ̀ ìmẹ́ ṣẹ́kọ̀ọ́ ibùdó báyìí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn àfa àwọn tí wọ́n ti kọjá lọ àmọ́ àmì tí wọ́n bẹ rahimahumullah wa hafidhahumullah tí àwọn sọ yìí pé kò sí ìgbàkan tó wo ìpìlẹ̀ irú àwọn ìjòkó báyìí ìjòkó tí kò sí ìkóyànjọ tó ti tó burú bẹ́ẹ̀ ìdìbò wà ní mọ́tò nìka ẹ afẹ́ká kó yàn jọ bẹ́ẹ̀ ẹ ìyókò àpéǹtàn ẹ sígbà láyé bá wà fún yàn afẹ́ká kó yàn jọ bẹ́ẹ̀ so ìpínlẹ̀ ìjòkó jíṣẹ́ rẹ̀ àbájì bá láyé ká pẹ́ ká pẹ́ àwọn àjòkó bẹ́ẹ̀ so ká ti wá àti a bá rí pé àkíní yẹn wúlò lásìkò yẹn ajẹ́pẹ́ kò burú pẹ̀lú ìjòkó yẹn náà ìjòkó tí ó fẹsẹ̀ múlẹ̀ ní ìpínlẹ̀ ni lábẹ́ gbóná ọlọ́run àríkẹ́ láti sọ pé bàbá kírun ìlànà àti ṣe وذكر إن نفعت الذكرى شيخ ابن كثير عليه رحمة الله ومن أي ذكر الناس حيث ترفع التذكرة سواسي فاون يعني دواسي واسي yóò bèkìnì yóò wúlò yóò sáǹfà ní báwọn yẹn so níbi láti rí pé ó yàtọ̀ sí àwọn wáàsí níbi òkú gbé òkú lápẹjú ẹni sí àwọn ìṣẹ́jú wáàsí náà láti fáwọn èèyàn ẹbá bá àyànṣọ́ ọlọ́ọ̀ náà ni ẹ̀sẹ̀ wá ti wá síbi ìyàwó ẹwà ní ẹ̀sẹ̀ bí kó máa wáyọ̀ lè ṣe níbi òkú tó á sọ pé ìpìlẹ̀ ìkóra ẹni jọ níbi tolóòkú jẹ́ ẹ̀sìn kan ọmọ alẹ́pìlẹ̀ ẹ̀kúnnà àlàrúdù lè tùmá ń tí ilẹ̀ àálẹ̀ lẹ́yìndọ̀ sọ̀rọ̀ àtàtà nílẹ̀ ìyàhà àdíjìkò àtúnṣe kọ̀ fún wa pé ká kóra jẹ́ lólókù gan káwá tó dúdú jọ bẹ́ẹ̀ ẹ̀ àbí ká dáná tíṣẹ̀ ilá ìtura kọ̀kọ̀ fún wa a jẹ́ pé ìpìlẹ̀ ìjòkó òun ṣe dá sílẹ̀ gan so káfí àwọn ọmọ bẹ́ẹ̀ àdéhùn abẹ́ máa pé àdéhùn àti wà tuntun ṣe tí a tún ti kílò bá ti dá àdéhùn àti ìgbà ká àdéhùn àtúnṣe àmọ́ ìjòkó eléyìí ti báyìí àrùpé mùnásábà ẹ ìjòkó yẹn nípìnlẹ̀ ìjòkó tó ní ẹ̀rí ni so ẹnu mọ̀ nǹkan tí àwọn ọba àwọn ọmọ bíi dè òun náà ni pé ká mọ́ gbàgbé ìpìlẹ̀ ta ìjòkó ìjòkó yẹn so gẹ́gẹ́ bí sẹ́mọ̀ ń tẹ̀ lọ́pọ̀lọpọ̀ láwùjọ wa lónìí so ìjókòó yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ìjókòó wà sí gan nípẹ̀ àbí ìwò ká jẹun so náà ló wà tó jẹ́ ẹ̀rọ ẹ̀dìbò mi ẹ̀ wọ́n máa ṣe wá sí wọ́n ṣe ogun ẹ̀ bí wákàtí méjì ẹ̀wọ̀n mẹ́mẹ́ ó jẹ́ táwọn jẹ gan àwọn kan máa wọ bẹ̀rẹ̀ tó báyìí lẹ́nu ìjọ máa fi ọmọ mi síbi lẹ́sẹ̀ nítorí táwọn máa mú bíbí fi ọjọ́ ọ̀tà ẹ̀ nítorí pé kí ni nítorí pé kí ti dé oúnjẹ ìjọba jẹ́ pẹ̀lẹ̀ tó wá àtìdáwà ti bá àwọn èèyàn gan náà ẹ̀sìn bá àwọn ìka kọ́kọ́ rí pé a rí pé wá fi ó sáfà ní lásìkò yẹn láì yẹn fún wa tó ẹlẹ́ẹ̀kejì pé táwọn adé pé nǹkan yóò pẹ́ tí ó wà á di pé yóò máa wá sú àwọn èèyàn àwọn yóò máa wá kò sí àbí yóò máa wá bí wọn nígbà ah, wọn ti wá dá wa dúró tó pẹ́ tó pẹ́ tó báyìí sọ̀rọ̀ náà ló bá tó jẹ́ pé àyà àfa ní ìjọba sọ pé ah, ó dìbẹ̀ lórí tí àfa bá débẹ̀ yẹn tó bá rí mọ́ńkà tó yẹ kó ń ṣe ìdárò rẹ̀ àbórí màálùkù kan tó gbáwọn yẹn gbéga rẹ̀ títí dáadáa kan tó yẹ káwọn yóò ṣe tí wọ́n ṣe àbórí mídíà kan láwùjọ jòkó yẹn ẹ níbi pé wọ́n jòkó pé ibi jòkó pé wọ́n wá jọ àfihàn wọ́n wá jọ wàlímà wọ́n wá bẹ̀rẹ̀ sí kíni wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣe ìtàwẹ̀ àwọn bẹ̀rẹ̀ sí pàṣẹ màálù àbílẹ̀ ẹ̀kọ́ ó sì di pé báyá ìbéèrè wọ́n ká jòkó báyìí náà ní tẹ́lẹ̀ ń jẹun lẹ́nu kan bá ṣe kíni ẹ̀kọ́ bá ti béèrè pé yá ah, ìjọ́sùn ah, lọ́sẹ̀ ẹ̀dákun kíni kan báyìí ó sì di pé wọ́n bẹ̀rẹ̀ àwọn ah, tó lórí ẹ̀ tó àwọn lè sọ lóko ọ̀rọ̀ ó lè gba wákàtí kan wákàtí méjì wákàtí mẹ́ta ní máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní ìgbà tí èèyàn palẹ̀ mọ́ fún so àmọ́ pẹ̀lú owó bí máa ń bá jẹ́ máa dára sí láwùjọ wa yìí látara pé àwọn máa fẹ́ ní bùkátà sí àìlẹ̀ẹ̀dá ká pìtẹ́ àìlẹ̀ẹ̀dá àti pẹ́lẹ́sàn àwọn ní bùkátà sí àwọn tájọ́ mọ́ kéwú ẹ́ bá jòkó pẹ́sẹ̀ wo làwọn yóò wá ẹ́ <laughs> eh, sọ̀bọ̀ tó bá jọ fún ẹgbẹ́ ìtọ̀lẹ́ àkùnrin jẹ́ àlọ́ láti tẹ́lẹ̀ ẹ̀dógún ẹ bá wà rán àwọn èèyàn létí o lórí nǹkan báyìí tó ní tó kí èyí ṣe kéde èyí ó fi àwọn èèyàn ẹ̀ fi pàfẹ́ àti àfíìsì àwọn èèyàn so kàmọ́gbàgbé ìpìlẹ̀ ìjòkó yẹn ìjòkó tó lẹ́tọ̀ ni káwá sí wà sílẹ̀ ìjọ tó lẹ́tọ̀ ni àmọ́ àgbọ̀dọ̀ tó wá ń ti dé kíni àgbọ̀dọ̀ tó jẹ́ pé yóò ní àwọn èèyàn lára tí ó dùwádìí pé yóò sú àwọn èèyàn ìjòkó yẹn yóò sú àwọn èèyàn sábà ti lo tẹ̀lé àwọn lọ́wọ́ abíkì yìí so gẹ́gẹ́ bí tí mi rí pẹ̀lú táwọn afá sọ yìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ níbi kí káṣí sí fáwọn èèyàn níbi àtẹ́kọ́ àbí níbi wọlé náà wọ́n lọ́wọ́ ọlọ́run bá tàwọn ṣọ́ṣọ́ ní ẹ̀sán lórí tí wọ́n ṣe ẹni tí mo kàn fẹ́ fi bọ̀tẹ́ sọ̀rọ̀ pé bá òun náà ní pé bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti sọ wá sí ẹ̀ ní títí níbi káàdé àkẹ́kọ̀ọ́ ti dé orí ẹ̀gbọ́n mo ti tọ́ bá ní àbá ní wà ní ọ̀dọ́dọ́ àbá ọdún ti wá sí ṣe báwo tí a tó bá wá sí wá sí owó ah, tó nìkan òun ní adébẹ̀bẹ̀ tó wọ ọ̀gbẹ́ láti wà nínú ọmọ pàápàá kàtó tó ti wá ákíyù ṣùgbọ́n bọ́ọ̀lù àwọn afá sọ fún wa. lórí àwọn abẹ́rẹ́ ta jẹ́ alágbọ̀nrín tí a ò tutọ̀ akọ̀rọ̀ ní fẹ́rẹ́ sílẹ̀ wọn ò kàtẹ́ làwọn gbọ́ wà tí ó dára mọ̀ṣáyé tó tẹ́lẹ̀ àwọn ló wá ta kúkú bẹ́ẹ̀ àkókò ní káwọn jẹ́ tó wà sí ti bẹ́ẹ̀ wọ́n kún ní àbùkà nìyí so ó wà lọ́dọ̀ àwọn ìfúnra àfáàní àti wọn fẹ́ tọ́ dàgbà irú wá sí o àní wá sí àwọn ọmọ níbẹ̀ àmọ́ àdìdẹ́ sọ di bẹ̀tú ní mu gan tó dáàbò bá ti wá sí wá sí yóò fóun àwọn àdìsẹ́ á ah, ìrẹ́ náà ń ṣe irú mi káwọn lèmi wá ń tẹ̀yìn rẹ̀ níbẹ̀ sọ ìdá kọjá sọ àmì lọ́tọ̀ náà lọ. àwọn tó lè wá sí àwọn àtàn bèrè nípa pé irú ilé tí ó kàn pàtó ẹ bá wa ṣàlàyé nípa ìdílé tí ó tí wọ́n mẹ́ṣẹ̀ àwọn orúkọ ilé kéwú yẹn èyí tí ó súnmọ́ òun wípé irú ìjòkó báyìí alìmọ́lè bèrè bí alìmọ́lè ta ìbéèrè yẹn dẹ́kun táwọn àpò dáhùn rẹ̀ àmọ́ ó ṣe pàtàkì láwùjọ bá wà yìí ó ti di pé táwọn bèrè nípa ilé kéwú kápákọ̀ ilé kéwú ó gbogbo ẹ̀ ti dà púpọ̀ tábà wọ́n bẹ̀rẹ̀ nígbà táwọn fi àwọn àfáà adínọ́ńdà wọn ẹ̀dá ìrùlé kí ó bẹ̀rẹ̀ àbúrò mi ó fẹ́ lọ tó lè lọ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ṣe pàtàkì jẹ́ ọ̀nà mọ́síláṣà kan tó ṣe pàtàkì jẹ́ òun ni òní tó dára dáwọ́ lọ pé ilé tó ilé tó ilé tó àmọ́ ìwọ́n tó dèrò lọ àwọn ìbéèrè yẹn tí wọ́n lọ tó ń pe àwọn àfà tí wọ́n mọ̀ pé wọ́n tún sún mọ́ agbègbè ní ìjọba ti àwọn àfà tí wọ́n lè yà sí ò mọ́ ń pa rẹ̀ so eléyìí jẹ́ bí oṣù jẹ́ ní agbọ́nrin àbájẹ́rẹ̀ wọ́n bèèrè bèèrè pé ẹni ní àwọn fẹ́ àlàyé tó mú kọ́ nítorí ẹgbẹ́ olóògbà àtàkù àbáwọn ṣékù àwọn bá wa tẹ́lẹ̀ sókí àwọn àlàyé tó ní ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà lórí ọ̀rọ̀ tí aláàmà àbìmáàmù al-Barbahari rahimahullahu ta'ala rahmatan wasi'a tí aláwọn oúnjẹ àlàyé tó lè kó nípa gbólóhùn ìgbóláwùn yẹn ti fẹ́ràn sí lò wọ́n ti fẹ́ràn lórí lò lọ́dọ̀ ẹ̀ka fọ́dọ̀ lọ́sùkú. Náà ìbéèrè kí ó pàtàkì ni ọ̀rọ̀ aláàdámà ti bàbá hárì àjùmọ̀ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó ń pé àwọn èèyàn ń sì gbóyé láwùjọ ni. Ó ní bí ẹ̀dàm adàlì ìsìlámù àwọn ọ̀sán náà وأن السنة هي الإسلام ولا يقوم أحدهما إلا بالآخر wọ́n yọ mọ̀ ní pé ìsìláàmù náà ni إسلام لا يقوم jẹ ní ìsìláàmù lára kú mọ̀ àṣùgbóhùnmá ìkan nínú méjèèjì ìdúró nílá bí àpọ̀ àyàfi pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì ẹ̀ náà ọ̀rọ̀ yíò tó pàtàkì ni wọ́n tún sàlàyé fún wa nípa manzilatu súnnà ọmọ ìsàlàyé nípa ipò tí súnnà wà nínú ìsìláàmù àti hajjatul islam ila súnnà bí ìsìláàmù ṣe ní bùkátà sí súnnà àti wípé ìsìláàmù rẹ̀ jẹ́ ìsìláàmù láì sí pé súnnà ọba wa pẹ̀lú ẹ̀ náà ilé ìbáyìí ni ìkẹ́kẹ́ àdìmọ́mọ̀ bàbáhárì tí wọ́n jẹ́ ká gbọ́yé wọ́n lè jẹ́ pé yọ nam kábẹ́lẹ̀ ìgbé ìmáàmù bàbàrà rí àkọ́kọ́ makílẹ̀ pẹ̀lú súnnà náà èwo ni ìmáàmù bàbàrà rí gbàdúró pẹ̀lú súnnà níbàdàn sí ìbàdàn orílẹ̀ pàgbàgbọ̀ yìí tí alìmọ́mù Barbahari tó ń sọ. Ìyàtọ̀ ń bẹ láàrin súnnà àti onísúnnà ìgbẹ́gbẹ́ ibi tí wàhálà ti dé ni pé àwọn ẹ̀rọ àgbẹ̀ pé àdìmọ́nù bàbá ń gbé alìsílámù wọ súnà wọ súnà tó yẹ alìsílámù ìtumọ̀ yìí pé alìsúnà rẹ̀ mùsùlùmí mùsùlùmí rẹ̀ alìsúnà tó àjẹgbẹ́ dáná tí lẹ́yìn tó alìsúnà ẹni kì ẹni kàfárọ̀ ẹni yẹ àwọn abalajú mi ni gbogbo tẹ̀síìrì ẹni láyé láwọn èyí bí wàlá èyí ò kíkéwú dàrú mọ́ àmúlò àwọn ìpàdé pẹ̀lú orí ìyílẹ̀ tí ń tuntun náà ní orí ìjàmbá tágẹgẹ ní ìjọba lọ́pọlọ yìí ìtumọ̀ rẹ̀ ní pé ẹ ti gbàgbé pé tẹ́lá ti lè gbòòyìn láàrín tún náà báyìí ẹ ti sọ wípé mùsùlùmí nìyẹn tẹ́lá sọ pé ìyẹn láàrín tún náà báyìí ẹ ti gbàgbé pé yẹn ó ti jáde fún omi ìsìlámù yẹn wà lọ́ọ̀ ìmùsùlùmí ọlọ́ba bóra ilé ìyí orí ìjàmbá tágẹgẹ yẹn jàmbá tágẹgẹ o lè jẹ́ mùsùlùmí àdúgbò jáde súnà tó o bá ti jáde súnà yẹn tó mùsùlùmí àbí onídíjà ò lè jẹ́ mùsùlùmí lọ jàbàtà ẹ̀yìn sọ pé ìwọ̀n àrọ̀bà jàbàtà ẹ̀yìn sọ pé ìdíkọ̀ jàbàtà ẹ̀kú lórí àwọn ìgbẹ́ ẹ̀yìn sì ń bá ẹ̀ ń bá jí kí ẹ̀ farabalẹ̀ àti ti pé afẹ́ tako dodo kí ẹ̀ wá máa kí ẹ̀ máa tẹsẹ̀ bọ́sẹ̀ àti da ẹ̀sìn nítorí ti gbogbo rẹ̀ tó náà tó ti ní pé ìjọba ti lé ń fún ọ̀rọ̀ yẹn báyìí ìjọba gbogbo

ṣẹ́bí kò síbẹ̀ kò síbẹ̀ yóò bẹ́ẹ̀ ìsìláàmù láyé ẹgbẹ́ láti yọ súnnà kú wípé ẹ̀ ní bùkátà sí súnnà bọ́yá súnnà tàbí gbóyé pẹ̀lú àwọn ìfẹ́ mẹ́ta alákọ̀ọ́kọ́ àsúnnà tó kọ̀ọ̀líyà àsúnnà tó jẹ̀ríyà àti àsúnnà tó tọ̀kẹ̀rẹ̀ríyà òun ni àwọn ọ̀tá nẹ́bí sọ bàbá ọ̀sán àbátọ̀ àbí àwọn iṣẹ́ tánàbí sọmọlá ọ̀sára ńlá ṣe bàbá àwọn ọ̀sán tí wọ́n ṣe lásìkò ànàbí sọmọlá ọ̀sára tánàbí jọrẹlẹ̀ tánàbí jọrẹlẹ̀ tẹ bá fi lè yọ mẹ́tẹ̀ẹ̀ta yẹ kó ní Islam ẹ sọ fún mi kí ló kù ní sàkánẹ́bì Islam mọ́. sọ́ra ìgbè àjẹ́kọ̀ọ́ ẹni bẹ́ẹ̀ tí ó mọ̀ gbé ìròyìn rẹ̀ tí ó mọ̀ fi ṣe náà bá lọ́sọ̀rọ̀ òun ló ń bùkátà láti ṣe lọ́wọ́ lọ́sùn sáàrùn sáàrà. ìròyìn bẹ́ẹ̀ ni anábìtì takò nínú hadithu alìsàdáàbù náà ti tọ́ àkíndì eléyìí kan أبو داود رحمه الله تعالى فوق tó ń bà wá àdébìtọ́lá ọ̀tọ́ ní yúṣùkù الرجل متكئا على ملكته يحدث بحديث من أبي الحديث ويقول بيننا وبينكم كتاب الله فما وجدنا فيه من حلال استحببناه وروى جنة فيه الحرام حرمناه ألا إنما حرم رسول الله صلى الله عليه وسلم كما حرم الله رواية كذلك رواية الإمام الترمذي إنما حرم رسول الله مثل ما حرم الله مثل الإمام أبو داود sọ̀rọ̀ ìsọ̀ lọ́sàn àti gbogbo wa wípé ó bẹ̀rẹ̀ yá ń sìn ó súnmọ́ gan tẹ́ padà rẹ̀ ẹ̀ka tí ó jòkó lórí àga ìfẹ̀rẹ̀sì àga ọlá kò nílọ wá náà yóò gbọ̀ yóò fẹnu họra débi pé kò nílọ wá mẹ́sìn kẹ́kẹ́ wọ́n wá jòkó kalẹ̀ wọ́n wá gbọ́ ní àdìgbà náà ìjọba sọ̀rọ̀ náà àdìgbà náà ti dojú owó rẹ̀ tẹ́jẹ́ ń sọ ẹ̀ka àwọn òkè ẹ̀mọ́jú ẹ̀gẹ́ àwọn òkè ẹ̀mọ́ ẹ̀dú gbò yẹn tí wọ́n ní ìjọba bá sọ̀rọ̀ ṣe kò hàn nìkan làwọn nígbàgbọ́ sí nípa bá ti bá náà sọ̀rọ̀ hàn nìkan halal nìkan làwọn gbà ní halal nítorí ọba ti sí wàlùkùrá àwọn ọba gbọ́ nítorí ọba ti bá ní hadith nìkan lágbà ní hadith nítorí ọba ti sí mẹ́ àwọn onígbàgbọ́ sí anábìsọ̀lá ọ̀sán ní ẹgbẹ́ tí lẹ́wọ̀ gẹ́gẹ́ bí tọ́nà ọba àfikẹ́lá ṣe léwọ̀n náà ó ní tó bí wá ní káà tó fẹ́ sábà tẹ̀sí yìí ní káà àyẹ́sọ̀ lọ́sọ̀rọ̀ ní ṣe àfihàn in tó bá fẹ́ léwọ̀ pẹ̀lú tọ́nà ọba àfikẹ́lá ṣe léwọ̀n ó dẹ̀lẹ̀ tó fà á nǹkan tó fà á ó ní pé lójú ogun kọ́ìbà òun ni wọ́n ti ṣe ẹran kẹ́kẹ́kẹ́kẹ́ jíjẹ léwọ̀ àdẹ́sọ̀ lọ́sọ̀ àwọn sọ fún orí pé gbogbo èyí tẹ́ ti ti ẹran kẹ́kẹ́kẹ́kẹ́ o ọlọ́run ọba àfikẹ́lá ti ti ẹran kẹ́kẹ́kẹ́ léwọ̀ ẹlọ́mọ fún ọkùnrin ẹ̀ máa tí ó bá ní sẹ́yìn so ìgbà yẹn lànà ìsọlọ́sọlá wá sọ̀rọ̀ yẹ kẹ́lẹ́ máa gbára ìdáná ìsọlọ́sọlá bá ṣe léwọ̀ fún ọ tí ó bá ní sẹ́yìn náà ilé ìgbà yẹn rèé lára ń tàbí mọ̀ yìí pé súnà ní àkọ́ àìsíláàmù ní bùkátà sí súnà yẹn kò yí bá yìí sẹ́yìn ẹ̀mọ́ wọn lọ sọ yìí lẹ́ẹ̀kẹ́kọ̀ọ́ fún ó ní òun tó òun tó wọ́n fẹ́ tọ́bọ́lẹ́káwọn jọ sọ̀rọ̀ òun ní bùkátà sí súnà kọ̀ọ̀nà ẹnikẹ́ni ìmọ̀lù ti tẹ́sọ pé aláṣùmọ̀rẹ́ ìwọ tó gbọ̀ ìtọ́ ìfẹ́nu ọmọ bó ṣe tó ní ẹ̀yà aláṣùmọ̀rẹ́ ọkọ̀ burúkú tó tó wá lórí ọ̀tọ̀ sí ìlú ó ní ọgọ̀ bàjẹ́ ìwọ tó ọgọ̀ bàjẹ́ káyìn ẹ̀sẹ̀ yìí láyé zọ́bọ̀ àwọn ẹ̀ níbo ló ti nílẹ̀ ọkọ̀ òun lọ bí ápùlì náà ní mẹ́rin àti ní tóun tó tè ní méjèèjì ó ló ti ní bẹ́ẹ̀ wọ́n mẹ́rin sàlátà tí wọ́n ló ti ní pẹ́ká sí mẹ́rin ní mẹ́ta nínú ọkọ̀ àrùn mọ́ fún bẹ́ẹ̀ sábà ẹ̀kọ́ ọ̀pọ̀ gbogbo gbọ̀tún so ká má tara wa ọ̀rọ̀ tí ẹbí àbùmọ́rìyà ẹgbẹ́mọ́ ìsàlàyé ọ̀tún tó tó tóbi ni tàbá ní káàkà bẹ̀rẹ̀ tí ma sàlàyé kí ni ìkẹta ìmọ́mù bàbá aláìsàdé pẹ̀lú súnnà tó tí ó náà ń sìn so bẹ́ẹ̀ bá tú ilé bá gbé ìka yẹn tí mùsùlùmí wà lọ́yọ̀ dá tó yí kò ní tó ń tú rárá tí ó náà ń sìn yìí tí ó lọ́mọ yìí pé àmìsínà náà ni ni Islam ẹ̀kẹta omi ò tẹ́wọ́ ẹ̀jẹ̀ ti gbẹ pàápàá ọlọ́wà tó náà kó sàrọ̀ àkọ́mọ́ ìdí kí a sọ̀rọ̀ lẹ́yìn tí ó ti àwọn ọmọ ìṣúná àti ọdún tàbá ń lo òpójú kúkúrú nínú àwọn ọ̀dàdà àjò àti pé kí ni kìí tẹ̀lé ìjó orí ìgbàwó ìtàbá ń jó ẹ̀fẹ́ rẹ̀ kí ni ìdájọ́ sáàtì fàádà kọ́mọ̀ wípé ó parí kéwù àbúparí kùràáì àti fàádà ọdún àti káàkiri mílíọ̀nù fún ẹni tí a bá kọ́ ní iṣẹ́ tó bá parí iṣẹ́ ìjọba tó ń bá wọn fẹ́. ìjọba tó ń lọ fẹ́ ọ́ nípa tí ẹ̀ẹ́pa tí wọ́n máa tó nǹkan a rí pé kọ́lọ́kọ́mọ́dà nǹkan kọ́lọ́kọ́mọ́dà ẹ̀gbẹ́ mọ́ wa lójú lápẹ̀jú ẹ̀ tọ́lọ tó bẹ́yà èèyàn tó kò tí èèyàn wáyé òsàn ẹ̀sàn tí wọ́n tàbá ní àwọn tó bá jẹ́ mọ́ mùsùlùmí ti fẹ́ kọjú aláàlú àti ìwọ̀n kọ́. látọ̀jú ní ká wá rí pé àlejò nǹkan kan ni wọ́n jẹ́ wọ́sà tó jẹ́ náà aláàlú tó fi yẹn náà kọ́kọ́tọ́ yẹn náà tọ́. ó kó sí nígbà tí yàrá ní sọ̀rọ̀ ọ̀rọ̀ fún àtọ́jú tó ogun tí wọ́n fàbọ̀ sí yàrá ní sọ̀rọ̀ ọ̀rọ̀ fún àtọ́jú tí wọ́n yàrá ní sọ̀rọ̀ ogun tí wọ́n bá fi oṣù sàn ẹ̀jẹ̀ yọ̀dá tí àwọn àti mú àwọn àlùkò ẹni sálò ẹ̀ fatima ummu ali sallallahu alaihi wa radiyallahu ta'ala anha nínú ẹ àlùkò ní sọ́dọ̀ sọ́nà àwọn kí ní erùpẹ̀ níyì wọn ni wọ́n ti fi fojú ìgbò yìí tó jẹ́ nàìjíríà yàtúndọ̀ eruku ẹlẹ́wọ̀n ẹ̀ àwọn eruku ẹlẹ́wọ̀n bá a ti yẹn náà kẹ́kẹ́ bóyá gbogbo wọn bẹ́ẹ̀ sí òun wọn àgbẹ̀fẹ́ kòkòrò wọn kò ní ma bọ̀dọ̀ bá ti wájà kọ́ àwọn ó dájọ́pọ̀ á ń tó ìjọ́ lẹ́fà yìí kò sí kẹrẹkẹ tí a gbà lérò tó pé àwọn onídà lọ àwọn onídà ìsàlùwọ̀ sọ̀rọ̀mọ́sọ̀rọ̀ àbíyà àtọ́jọ́ gbogbo àtàwọn fọlámọ́tẹ́ gọ́mà ìṣẹ́kẹ́jọ́ abúrú ni ṣẹ́kẹ́jọ́ abúrú ni òfà tó ti kọ́ ń jó ní ìyẹn ọgbọ́n agbógbó àwọn akẹ́kọ̀ọ́ sí o wọ́n fẹ́ ìbòkítà akẹ́làpìlẹ̀ àti ìkẹ́kẹ́ ìkẹ́ wọn ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ kọ́kùnrin ẹgbẹ́ pẹ́ta ọmọ ti fẹ́lẹ́kẹ́ wú kọ̀kọ́ èyí ó dùn láàyè èyí ó kẹtẹrẹ mẹ́rẹ́ lu ẹni náà wọ́n ti di pé wọ́n mọ́ ẹ̀sán hàn lọ adìẹ tó àjẹká máa kó máa tìyá gbogbo ẹlẹ́sìn náà wù mí nínú gbogbo láàyè bí mo ṣe tí ológun ti lẹ́nu kó tí ológun ti lẹ́nu tó ti lẹ́nu tó ọlọ́pàá pẹ̀lú tó lọ́pàá dára àwọn èèyàn dùn lẹ́yìn Fúnra tó ti gbóná tó ṣe tó gbọ́ àwọn arìn gbogbo àwọn tó yẹn kọ́ lè kẹ́wù o. Ọmọdé ayé lọ kẹ́wù káwọn kọ́ lóògùn. Sọ́kùnrin náà lọ kọ́ ni. Sọ́kùn gbogbo àwọn pátákó yẹn ń dùn láwùjọ ìjọba àti ìjọba àti ìjọba àti ìjọba àti ìjọba. Gbogbo yóò wá ní wọ̀wọ́ ní ìjọba ẹgbẹ́ bí àwọn sẹ́ẹ̀dì ìjọba àti ìjọba àti ìjọba àwọn tó nǹkan láàyè jó ọ̀gá gbígbẹ ní kan jó orí orí òkú

lójú wọn wọ́n mọ̀ náà gún wọ́n mọ̀ náà gún òkú tó kú wọ́n máa lò bákan jẹ́ ìyẹn òkè tọ́lọ̀ tó gbà wọn láàyè ẹ̀sùn tọ́lọ̀ tó gbà wọn láàyè ìyẹn òkú ló tó máa ó tó máa gbé ìyá rẹ̀ kí ló bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ tán wọn kí ló bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ tán kí ló bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ tán ó wá ti pé gbogbo ní táàfin dá àfáàmà láwùjọ ti wà yìí òun náà ni wọ́n bá ti lóògùn sí bó bá ṣe ya burúkú sí nínú dáná bẹ́ẹ̀ ló fi papọ̀ sí nínú òun ní láàárín wa ẹ̀dá àgbàmọ̀ tó kéwú ẹ̀dá àgbà tí àbá àgbà ni wòlíì àgbà ni kọ́ọ̀tọ̀ sọ́mà ni tó fẹ́ẹ̀ lè kọ́rọ̀ sí lọ́dọ̀ rẹ̀ ní kọ́rọ̀ náà lọ́wọ́ rẹ̀ sí lọ́dọ̀ rẹ̀ àfàlámà àdúgbò ni gbọ́dọ̀ ti pàdé náà kúrọ̀ rẹ̀ pàápàá wà ní sọ́nìmọ̀ nù. onímọ̀ owó láti já wáyà ní ọmọ akọ́rọ̀ rẹ̀ ní ìyọ̀ onímọ̀ Pọ́jùjẹ́ káwọn tá ń pè ní mímọ̀ àárọ̀ ọmọdé sọ̀rọ̀ wọn àti àlámà rí ìjẹ́rẹ́ àǹkúrọ̀dọ̀ wọn. Àlámà rí kọ́bọ́ àpapọ̀pọ̀ láǹkúrọ̀dọ̀ wọn. Táwọn náà fi ń gbà ajágbé àwọn ti fi babaláwo. Àwọn tọ́rọ̀ dẹ̀ wọn náà àwọn náà ti lọ mọ aláwo ìsọ̀rọ̀ sọ̀rọ̀ tọ̀lé àkẹyà. Mọ̀tò gbọ́dọ̀ jẹ́rẹ́ yóò wọ̀ ìjánu. Lẹ́yìn náà wá ní ìdílé lẹ́kẹ̀ẹ́ fún Ok, good, ha, yakumullah. Ó bẹ́ ṣàájà ti ṣe ṣẹ́gbẹ́ alákòókò Ọwọ́ ti ṣàájà àti pé èèyàn kọ́ tẹ́wà lọ sí lọ́wọ́ ẹgbẹ́ tó lọ́wọ́ iṣẹ́ ajá tó ń gbà ní ẹnu fẹ́ àwọn ọkọ̀ ìgbọ́lá pẹ̀sà tó láàrin méjèèjì ẹgbẹ́ tẹ́lẹ̀ yà kọ́ wòye òun kò ní pẹ̀lú àlámà rí ẹ̀sìn amúrò amúrò àádìní yóò wọn àmàlẹ̀lẹ̀ àdáfọ́sílẹ̀ sílẹ̀ àṣíyá ìbáhà nìyẹn agbẹ́rẹ́ wọn tó lọ́wọ́ tó wá tí wọn ọba jẹ ká lọ́pàá tẹ̀lé àdínní tó ní kọ́ tẹ̀yẹn ẹgbẹ́ àwọn lè fẹ́ ọba ti yakọ̀ ọ̀rọ̀ òfin tẹ̀lé à nígbà lámàlẹ́yìn Bọ́lá tó fẹ́ wá ṣe rẹ́wà nímọ̀ lórí Al-Qur'an Karim tí ìdè yìí ní ọ̀nà méjì àwọn afárá pẹ̀. Àwọn mẹ́rin ní wípé kò sí tó fún pọ̀ ní kí a ṣe ṣáájà tó máa ń kọ̀ rárẹ̀. Láti fẹ́ ká tó fi ẹ̀kọ́ ìdáwọn míì tó máa fi àdídọ́gbé yóò bẹ̀ ní èyí áfíà káàkiri ṣe ìjà parí Al-Qur'an Karim ni kódà àmì ẹ̀sìn wọn lọ sí bẹ́ẹ̀ tí wọ́n mú kàkọ́ rọ́dì ọlọ́run tí a lè á ní wà ọ̀dọ́ èyí màá tó kí wọ́n tó gbé lọ́sà tó parí sọ́tìlì pápọ́rọ̀ àṣọ́tọ̀ àmì ìrọ̀rùn òun náà wá dáná ọjà rẹ̀ fáwọn èèyàn àyẹ́kẹ́ ló ń lọ súnmọ́ bẹ́ẹ̀ náà nìyẹn bọ̀ àwọn mílọ̀ tó ṣe alùpùpù kẹ́rin ní ààbọ̀ mùsùlùmí àwọn ààbọ̀ mùsùlùmí nìkọlá ìrántí ńlá ni ó kó ẹ̀kọ́ òun lọ́jọ́ lọ́jọ́ bí ọ̀gá àti ọ̀gá ìfúnmọ́ ọ̀rọ̀ tẹ́wọ́ àwọn ọlọ́sùn àtẹ́gbẹ́ èèyàn máa fẹ́ òun kàkọ́rù bá lọ́wọ́ subhanahu wa ta'ala ẹ̀rọ tó bá bá sọ pàkọ́ mọ́ náà ẹ̀kọ́ yìí wù ní oṣù pẹ̀lú ẹ̀sìn yẹn wọ́n ti lọ sí tẹ̀lé àdébí àdébí ọlọ́run sọ̀kan kàlùfà ní sọ̀lọ̀ ọ̀tún náà àdébí náà kọ́ àwọn sọ̀hábà rẹ̀ àdébí náà kọ́ àwọn sọ̀hábà rẹ̀ nínú kẹfà ní kẹyìn àdébí ò ṣe wà ní mọ̀kù wọn lẹ́nu ọ̀dánilé fọ ọ̀tá àdébí fàbí tààlí àdébí káfíńkáfíń ẹ̀ka ẹ̀ka ìṣàlẹ̀ ọ̀dọ́ lẹ́ẹ̀tí wọ́n máa jẹ́ ẹ̀sìn nínú àwọn àkọwájú àwọn apá wọn òun àti pé àlùfáàdì kẹrù àdébù sí àdébù náà fún àwọn bàbá lùtọ̀ àdébù sí ṣe àdébù òṣè ṣáájà fún wa àdébù náà tó dáwọn márùn náà já nígbà tí òṣà ẹ̀kú bá kẹta kẹrin ọmọ pọpọ lùkọ ní ìgbélé dáná báwọn ẹ̀kọ́ kàdùkú náà gbò kíkà lùkọ jẹun tí ó dáwà tó tó kó àrùn tó kó àrùn ṣáájà àrùn tẹkíníkì àrùn tó sàn pé àti àlùfáàdì kẹta lásán bí ìwádìí yẹn pẹ̀lú pé amúrùn yà mú bí tọ́sí ìsìnká dànsẹ̀ mu ara à ń fi ayẹyẹ náà nù lórí pé àti àkùnrin àjà. Ìkíni ẹ̀ wọ́n sọ pé náà kà wọn kàbí ìtìmọ̀ jẹ́kẹ̀ ìfọ̀jọ́ dídà ní pé ntọ́ba ọ̀rùn kọ́ fẹ̀ láti wà lẹ́bi. Ọ̀rùn kọ́ ọ̀rùn kí wọ́n ṣe láti wà ní ẹ̀dá ní àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀rùn kí wọ́n sùn mọ́ wọn ṣe àwọn àti láti kòtò wáyé yìí. Àlejò kàdà tí ó gbé kòtò ìgbéjà òun bá gbọ́dọ̀ fọwọ́ pẹ̀lú kan àkókò àti ìṣòwò ìṣòwò fáwọn ìṣòwò yàrá òfin ṣèkíjà ó bá òun káwọn ẹ̀ náà máa ka nǹkan gbà wọn àyè ọwọ́ sọ pé wọ́n kà sí ọ̀ka òun ó dúpọ̀ sí ara tí nìyẹn kankan ní sí agbóso bíjà agbóso sọ káwọn náà ó ti ayẹyẹ pé àwọn kí alùpàá nígbà náà tó wọn ṣe òun náà dúpọ̀ àdébà tí láti yìí òun rò kó súnmọ́ bíjà bí kìlọ̀ lẹ́lẹ́ tí mo lọ sí àwọn tó ń sọ bí alùpàá náà ìṣòro ọlọ́ọ̀tà جزاكم الله خيرا insha Allah ta'ala ko sanu lati ko sanu wa daga àwọn masayu kan kuma ti kala wa to kan bi Allah ta'ala a ko lo fi ilu insha Allah ta'ala حياكم الله نعم آه يقول هنا tí wọ́n tí obìnrin bá wà ní nínú púrẹ́ẹ̀tì rẹ̀ ṣe ń fi púrẹ́ẹ̀tì ó ti bẹ̀rẹ̀ fún mẹ́kọ́lẹ́sà. Báwo ni ti fẹ́ pẹ̀lú mímú àlùfà àgbẹ̀dá ìbéèrè alábọ̀tán mi? Ìbéèrè náà lè kí ni ẹ̀rí fún kámẹ́tọ̀ fáwọn àgbàlagbà nínú àlùfà àgbẹ̀dá Ìbéèrè náà lè kí ni ẹ̀rí fún kámẹ́tọ̀ fáwọn àgbàlagbà nínú àlùfà àgbẹ̀dá ẹbí parí ìlú alhamdulillah ẹ̀rín alákọ̀ọ́kọ́ nínú ìbéèrè náà ni a ti gbọ́ yìí ìjókòó ní ẹgbẹ́ Kùránù ayé mùsàlá wà ní àáhìdùn tó lè fi háìdùn lọ́wọ́ sọ nípa pẹ̀lú ọ̀rọ̀ àwọn olùdó sọ àrí àwọn olùdó tí wọ́n fi orílẹ̀ fún ọkọ̀ lára wọn ni ṣẹ́kọ̀ọ́ ìsìláàmù fún tìmíyà bàbá wa dáadáa ní sọ̀rọ̀ fún tìmíyà náà lòdì kọ́dà Imam Ahmad náà sáré sínú àwọn náà lòdì àtàwọn míì náà ibi obìnrin lè ká ọ̀ránù nígbà tí ti ṣáìtọ̀ lọ́wọ́ nípa pẹ̀lú gbọ́dọ̀wọ́ náà dáadáa tí ó fi rìn lè fún wa pé ọ̀ránù àti ní ẹ̀tọ́ ní kíkà fún wa kálà lè fi láàpù wípé ìfẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ hẹ́nà fún ni láti má máa pa Kùránì wọ́n ní kò sí àwọn tó tó tọ́ ní ìyẹn. àwọn àwọn ọmọ táwọn sọ pé kò tó láti gbà mú àmì ìtura bẹ lórí rẹ̀ ó lè máa kà á. Haidu hẹ́nà fún òun fún àmì ìjà haidu lọ́nà ìjà zakaru náà ìjà haidu lọ́nà ìmọ̀ jẹ́ ìmọ̀rọ̀jà àti ìwà àtúwárà àwọn olùmọ̀táwọn ẹni tí ó bá tẹ̀ wá gbà mú omi sọ pé nǹkan tó ń bẹ ní ọwọ́ ìdí búlọ́ọ̀kù bí àpẹẹrẹ àgúnmọ́ ní ìfura hàn tó láti fi bàbára kùrán tó ń fún àìní lápapọ̀ ọ̀rọ̀ àwọn olùmọ̀ yìí So, orí pé tí ẹ bá tí wọ́n ti ha ìtò lọ́wọ́ tó kí ló gbé ìgbókùbà ti ìgbókùbà tó ní ha ìdásí bẹ́ẹ̀ ni tó ti ha àkójọ torí pé ó bàtà ti kó rọ́jà rẹ̀ tí yóò dín ìbú ọlọ́run bá ti tẹ́ rọrùn kòrá pa ìdíjọ́ máa ń wò kí ọ̀rọ̀ àti ìtura kí òbí sílẹ̀ tó bá mọ̀ ní ájà tí kò sí pẹ́ẹ́sì tó bá jẹ́ ká ó mọ̀ sọ pé búlọ́ọ̀kì wà ní ọwọ́ òun níbàámu pẹ̀lú àwọn tẹ́ ní odò ahárìn pẹ̀lú ẹ̀yìn tó wà láàrin ọwọ́ rẹ̀ tí ò jẹ́ kó máa fi ọwọ́ kan dàrú. àbáwọn àbá àtọ́jọ́ pé àìmọ́

tó ìbéèrè yìí ọ̀hún ní bó ti béèrè àmọ́ ń tọ́bẹ́ béèrè ó ti rí wa tó ti bá wọn tó ní kò fẹ́ẹ́ yìí bá kúlẹ̀ fagbalagbà nínú Quran wọ́n fi hadith kò sì sí nínú hadith àmọ́ kílẹ̀ rí pé ká má kúlẹ̀ fún èèyàn yálà àgbàlagbà ní àbúrò àgbàlagbà nínú Quran àti hadith mo rò pé nǹkan tí wọ́n fẹ́rẹ́ bẹ́ẹ̀ ni sọ ẹ̀rí pọ̀ dáadáa nínú Quran ẹ̀rí pọ̀ dáadáa nínú àti ìsàlẹ̀bí sọ̀rọ̀ náà àìsọ́lá nínú kò bá wọn ká máa kú ilẹ̀ sí rẹ̀ ni. alákọ̀ọ́kọ́ nínú Quran òun náà ti pé ọlọ́run bá ẹni wà á nìyẹn mẹ́ta jìdàlì ìyá padà sẹ́nu ma'allahi ahada sọ afáwà sáré fún ní ẹ̀ka tí olóòtú ọdún àbá tó tó kí n gbọ́ ọ̀lẹ́nu ọ̀fẹ́ náà mo fẹ́ gba ìmọ̀ lẹ́nu ẹni yìí mo tó bẹ̀rẹ̀ tó ti kí wọ́n àwọn àwọn ọmọ orí Islam ọmọ tó wà ní ibi sọ̀rọ̀ náà àlè sẹ́lẹ̀ tó tó wá dé níta ní sọ̀rọ̀ náà àlè sẹ́lẹ̀ mi lẹ́kọ̀ọ́ méjì rẹ̀ báyìí wọ́n mọ̀ ẹ̀ ẹ̀yìn ọ̀bọ̀ tá àwọn kìnnì àwọn oníkẹ́ni ṣùgbọ́n á di ìyẹn fún mi mọ́. tòtẹ́ ẹ̀ bá wà á fà ẹ̀ yóò ní ta pé ti Kùránì fún wa káyìí máa ṣàlọ́ ìyẹn bí bàbá ti gbé ọmọ rẹ̀. tó wá ní gbólóhùn ọlọ́wọ́ bá tó sọ pé wàá nà ẹ̀mọ̀tá ìdẹ̀lẹ̀ dá fọ́nà àtàyè ọ̀rọ̀ àlọ́ọ̀rì àhàdà yìí tó bàdé wípé gbogbo àwọn eríkèéríkè tí ọlọ́wọ́ bá ti hàn wọ́n tààlà ní àmọ́ tó jọ́sìn fún wọn ọlọ́run ọba òun ni màsáàjì ìwé yìí. bọ́lá ọlọ́run ìtàlá gbọ́dọ̀ máa lọ fún. tòtàbára àpáàpá ní ìbùkún wọn bẹ̀ tó ìsìnẹ́jù àbára sàyẹ̀dì ní ìbùbẹ́rì ti àwa ní ó fi wá lọ́kàn balẹ̀ ju ìṣèhádùn ti ní mi lọ sọ arákùnrin kan fẹ́ kókò sí fún ìṣèhádùn tó ní ọ̀rọ̀ àfáwọn àìsàn ó bá wọlé tí ó bá wọlé tó sọ o fún ìwé ìrẹ́ náà lọ kùrán bá gbọ́dọ̀ máa kúnlẹ̀ sí i tọ́ nígbà bá bá gbọ́rọ̀ sàyẹ̀ nínú ìgbà tó kí lọ́dọ̀ àfáwọn àìsàn àbá tó ń ṣe ní nàìjíríà náà tó jẹ́ pé ilé tó bí jà ti tó ìbẹ̀rẹ̀ ló tún wá ti fún ọ̀rọ̀ tó wá ti ń láàrin ẹ̀yìn àwọn àgbẹ̀rẹ̀ lọ́dọ̀ tí màá ní ntọ́nà bá tọ́ ń bẹ̀ wọn ẹ wàjú kó lóde bá bá tó jẹ tán ìtumọ̀ rẹ̀ ni pé ẹ bá ti wá wọlé tán ẹ wá ti fẹ́jìlá síkù wọn ni ọjà yóò tàn ẹ̀sìn náà ti sọ pẹ̀lú wáyà tó wọ́n yìí tó fani mo ní mo ní pé àkókò mọ́ kúnlẹ̀ kiri ni kúnlẹ̀ ìrìn rẹ̀ pọ̀ nínú àdéhùn àlejò lọ́sọ̀nà bá àlùsọ́nà àdéhùn àbá tó ti pa àlejò sọ̀rọ̀ náà àlùsọ́nà àlejò gẹ́gẹ́ àlejò kọ̀ọ̀kì gbàgbà òun ni kò sí ìrẹ̀ mọ́ àlù ọ̀rọ̀pọ̀ òun fẹ́ gba àsìkò wákò tó ní ìpínlẹ̀ mẹ́ta ni ó lórí àti ìpínlẹ̀ kẹta òun náà nìkan ó lè rí lórí ìdáhùn kòkìyà tó kò kọ́ kò sí ọgbọ́n tí ń dín lórí ìdáhùn kòkìyà ní ní ìṣẹ̀lẹ̀ Islam torí pé bá wọnú tíra àtìkù ẹ̀ ní báàbù ẹ̀ ọ̀kan tí wọ́n ní báàbù ìdá mìlímẹ́jì ẹ̀rẹ́rí tàbátì wà lọ pàṣẹ́kẹ̀ tó wọ́n ìdáhùn ẹ̀yẹ́dẹ́lẹ̀ tó àbòkílẹ̀ ẹ̀yẹ́ ìdáhùn tó láti ẹni náà nù ẹ́ tí ọlọ́run bàtà wà náà wàtà lọ́wọ́ ẹni tọ́ ẹ̀yìn ó tọ́ sí kó dìyà àmọ́ ẹni tó lè di ẹ̀sìn tó lọ́wọ́ ó lè pé òun náà bá jìyà rẹ̀ ní ọ̀sán tó lè fi ààrẹ bẹ ẹgbẹ́ bí àwọn ẹ̀rẹ́ ti dáàbò tó wọ́n ti fún jẹ́bi dáàbò nínú ìṣẹ̀rẹ́ ìsìnà kódà ká lọ sí àwọn fídíò wáyé ìjọ́wò àbí fídíò àwọn bàbá bàbá àbí fídíò àwọn ilé tó fún ẹ̀rẹ́ ní dáàbò tó tàbá lọ fún wáyé ìdá sọ̀rọ̀ ìdáwò ṣe àdájá lẹ̀ nílé tí ẹ bá jẹ́ òfin ìgbẹ́gbẹ́ tó ló bí dáàtì ìdọ̀lára ọ̀pọ̀lọpọ̀ lẹ́lẹ̀ tó ti náà kọ́lọ́wọ́ ká sọ̀rọ̀ nínú ọlọ́run ọlọ́run sára àrùn. àgùsọ ọ̀la òkú wọn ní ṣé àpá àtijọ́ ti pé mọ́nà ìgbàdùn kí ṣe ápùtù máa fẹ́ ṣe wọn gbàgbọ́ ni. náà bẹ́ẹ̀ wọ́n ní pé ẹni tó jẹ́ àpáàtì mẹ́rin ìgbọ̀rọ̀ ìgbàgbọ́ tó lè fi alájọpọ̀ ọ̀rọ̀ tó ṣe àpò mẹ́ta fún obìnrin náà ìbára pẹ̀lú pàtàkì. alhamdulillah ìdáhùn tí ṣẹ́kọ̀ àmàhálì tí wọ́n a rí pé àwọn bíbí àìlà wọ́n dó lójú kan wọ́n sùn so àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn nísìnyí wọ́n ti ní àwọn òṣèlú dáhùn wọ́n rò pé orúkọ gangan ni problem ta ní pẹ̀lú àwọn ilé ìdá wọ́n láwọn ṣe gbé sátó tààrà fún jẹ́sàdú àtàrọ̀tùn ẹ̀hẹ́ ìjókòó ìtọ́lọ̀kẹ́ fẹ́ẹ́ tó kú ẹ̀sọ́láríkì dáwò dá ẹ̀dẹ̀wà ẹ̀tò ìyẹn tó gan sọ́ọ̀sì ní pọ́blẹ̀mù kọ́kọ́ ẹ̀yẹn gbọ̀nìkan tẹ́ ẹ̀yìn ṣe níbi ìdáwò yẹn ìkójọpọ̀ ẹ̀ gangan òun náà ló ní pọ́blẹ̀mù pẹ̀lú àdìsá mú agbára wa pé kó nà àdàwòdò lè ṣe máa ilà ádìlẹ̀ mẹ́yìn ọ̀sán ní àtọ̀tọ̀ àmìlẹ̀ lè yà so ìpínlẹ̀ kápó jọ lásán gan níbẹ̀ òun ẹni tí manifest láti fojú ọ̀nà tí wọ́n rìn tó ń gbà kẹ́sìn lórí súnà lẹ́yìn sallallahu alaihi wasallam tí ó bá rújú bá ti òkèlè à tí ó rìn ká táàmù pé gbogbo lẹ́yìn lọ gan wọ́n ti rẹ̀ ní ohun tó lẹ́tọ̀ọ́ kó jẹ́ pé òun yóò darí bí ti takókó yìí fún àwọn tó jẹ́ pé mọ́nà àjọwọ́ gbádùn so eléyìí ó kú sọ̀nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni kó jẹ́ pé ẹni ẹni wà níyì kó jẹ́ fún ọ̀gọ́gọ́ ló tẹ̀ bí ọmọ tó fẹ́ síkíní ọmọ tó fẹ́ gbà tó fẹ́ mú lọ́dọ̀ rẹ̀ tẹ́lú lẹ́yìn tó bá ti jẹ́ pé bàbá kà ń sọ yìí ẹni mọ́nájì òkè àyí tó wá jẹ́ pé mọ́nájì ẹ̀sí òkè àyí kò débi tó kò jẹ́nu sùn mí ó lẹ́tọ̀ọ́ láti ṣe wà lẹ́yìn ọmọ rẹ̀ láti fi ọmọ rẹ̀ fún yà gbogbo àtẹ́yìn bá gbà wọ́n bá bá ti wò ó ní òun náà yóò fi ọmọ yẹn fún yà nítorí pé ẹni tó bá jẹ́ kékeré nìkan òun náà yóò lè jẹ́ wà lẹ́yìn kèrè ló ní jẹ́wọ̀n ní lórí ọmọ rẹ̀ lórí àwọn fámìlì tó bá jẹ́ mùsùlùmí àbí kí àwọn ẹni tó bá jẹ́ adájọ́ ìlúgbà tó bá ti fẹ́ ààrí mùsùlùmí tí ó ti gẹ̀lẹ̀ tí ó ti wà ní ìfún. bọ̀tí ló lẹ́yìn ní ti lọ́jọ́ tó bá lájọ òkè àmọ́ ló lọ ẹ̀fẹ́ tó ọmọdé ẹ̀jì rẹ̀ gbà yìí òun fún rẹ̀ ní ó ti gíní òun náà ni ó fi fún yà òun náà pé ìlọ́wọ́ rẹ̀ pé ìzàwé ti ní ìbílẹ̀ tàbí kí ọmọ rẹ̀ fún mi òun náà ti dà á lọ́pọ̀ ìzàwé tó kà mo fi fún ọ. tó àbí ní ọ̀nà tó máa ń wo gbà wo kí ó mọ tó máa pé ó béèrè fún ọmọ yẹn tó náà ti segin ní tó náà sọ pé a òun fún ọ. àbíkọ́jẹ́ tó òun gẹ́gẹ́ ní ó pìrìsẹ́ǹtì ẹ̀ pé tó mú fún ọlọ́mọ mi tó náà sọ pé mo segin ní mo gbà á méjèèjì yẹn yóò wáyé apá kan ní. apá ẹlẹ́kejì òun náà ti pé tó bá ti wá jẹ́ pé ẹni tó fẹ́ kọ̀ ìjọ́ tiẹ̀ ẹgbẹ́ tó máa ń ṣe láwùjọ wa ìgbẹ́ ẹ̀sán yóò dúró tó àkókò tó bàbá ìyàwó ẹja ni wá ìyàwó ọkọ ìyàwó ọyá sọ pé tí ó máa ń sọ tí ó kọ̀ọ̀kan tí ó kọ̀ọ̀dínlẹ̀ tí ó ṣe ṣe nǹkan tó ń jẹ́ ìrìnà fún ìdúmọ̀ kí ẹ̀rẹ́ so eléyìí náà kò kó kankan bá àìyálà ah, àbí àdìkáyà ẹ̀sìn máa lò pé pé tá a ti dẹ́kun ìṣàyè jáde níta tó ti sẹ́lá àyẹn gangan òun náà ní pé àdìjáàbò ọ̀pọ̀lù ẹ̀yìn afẹ́kọ́ tọrọ tó ti fún kan fún ọ àbí wọ́n láwọn fún ọ tó ọlọ́wọ́ gbà tó tó bá ti ń ṣẹlẹ̀ tó eléyìí ó ti ní ó ti ó ti ó ti kò ní nǹkan kan ti pẹ̀lú gbogbo mọ́nájẹ ni ẹ òun ló mọ bó wá sí ibú pẹ̀lú mọ́nájẹ bá ṣe rí kéèyàn ó ti dúró kéèyàn ó ti níbi ìdíkà ẹ kéèyàn ti kéèyàn kéèyàn ti tóka ìyóò rẹ̀ túmọ̀ tó bá ẹ̀ ní àrà kọ̀ọ̀kan àbí nípa pẹ̀lú ẹ̀ nítorí pé ẹ̀ ẹni tó ẹbí ọ̀rá tó máa ń kòwé wọ́n lòun ló mú bẹ́ẹ̀ jìkà ẹ̀ẹ́ torí tá a fẹ́ gbà ó náà ní ìdòkó mi pàwápọ̀ nínú ilé mi wallahu ta'ala a'lam. ọ̀gá ọ̀gá ọ̀gá Ìkẹ̀lẹ̀ ọmọ ẹ̀hẹ́ tó wọ́n tẹ́ bá wà ní ìkápá nítorí kí ẹlòmí òṣèlú kaba nítorí dáa jùlẹ̀ tí ẹ bá wà ní ìkápá kí ẹlòmíì ò ṣe pé ah, á ẹlòmíì yóò akọ nǹkan yẹ tí ò ní jẹ́ pé irú ẹni máa wà láìpẹ́ sí ìgbà tó dáa tó ètò pé yóò fi máa jẹ́ pé kíni yóò fi máa jẹ́ ìmú orí ẹni bẹ́ẹ̀ kulẹ̀ látara pé á ah, nítorí ìsìnbẹ́lọ́ rẹ̀ òní òjì kájú sí òtún ní pé kí ìtẹ̀lẹ́ ń gbà ní kíkàjọ́ máa wà pẹ́lú mi náà níbi ẹ̀fọ́ àwọn mi ò gbọ́ wọn lé ní à ilẹ̀ ẹlẹ́gbẹ́jẹ́ tuntun nínú gan ọjọ́ wá gbà kó darí nìkan rẹ̀ ìgbòrò àwọn kàmáyé náà ń di àìgbọ́n kẹ́yà àwọn èèyàn àmọ́ sábà tẹ̀lé dáadáa wọ́n máa ń sàádà ta'ala àlè. ìjọba ọba ọ̀fẹ́ àìsí tó gbẹ̀yìn òun náà lè béèrè nípa pé kí ni ìdájọ́ masturbation kí ẹ máa fúnra ara yẹn yóò bá òfin la fẹ́ tu báyìí. ó ń sọ̀rọ̀ ìfún ọdún ní ìlà ìṣẹ̀lẹ̀ àìlè fún ẹ̀ka tó dùn sùkúl. náà àtiwájú ká tó sàlàyé ìbéèrè yẹn wọ́n fi tó mi létí pé vitamin life wọ́n gbà yẹn wọ́n ní oorun ẹ̀rọ bàbá àgbọn ti wọ́n àwọn ìyá wa náà wọ́n ní àkíyù ní ìdásítọ́lọ́run wa látọ̀dọ̀ yìí náà tó ìjẹ́ sí pé àjẹ́lẹ̀ kan náà ní gbogbo àjọyọ̀ wa ọlọ́run jẹ́ àrí. <laughs> ó mẹ́rin wá pé àrẹ́sọ̀ aláàbọ̀ pé àwọn ìṣàrọ̀ nìta sàpàdà fàìsẹ́kùn náà sọ̀rọ̀ àmì náà àrẹ́sọ̀ aláàbọ̀ ní ẹ̀yìn obìnrin ẹ tó adákan máa ń sàárà kí ó lè máa gbé nǹkan ó lè máa gbé nǹkan kúrò fún yìí náà wọ́n ní kí ìdájọ́ masturbation ìsìn náà òun náà ní kí àwọn máa mú màlúù jáde láì tó pé súnmọ́bìnrin láì tó pé lálàá tó bóyá pípé yóò ní àwọn iṣẹ́ kan tí ó ṣe tí màlúù fi jáde lára rẹ̀ nígbà tó ní màlúù náà ní àtọ̀ tó máa ń jáde lára ọkùnrin tí ó máa ń dọ́mà àti àtọ̀ tí ó máa ń jáde lára obìnrin náà tó máa ń dọ́mà àtọ́kọ̀ àtòjì ní àtọ́ máa ń jáde lára wa so ọlọ́run àwọn tó máa tara sí lẹ́kọ̀ọ́ kí àtọ̀ yìí jáde látara pé èèyàn jọ ní ìbálòpọ̀ láàrin ọkọ àtìyàwó náà ọ̀nà tí àtọ́lé fi jáde nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì oní tí èèyàn bá lálàá àtọ́lé jáde tí èèyàn bá lálàá ọ̀lẹ́lẹ̀ kẹta omi pé tí a bá tí ìjára bá tẹ̀lẹ̀ sí ẹ̀ ẹlòmí tí a pa rẹ̀ bá jẹ́ àkọ́mọ́ jáde àyíjẹ́bí kàkàkà àbí ààrẹ ẹ̀ gbogbo àwọn ọ̀nà bí ẹni pé tòun ti pé ẹni ẹ ló wá àti jáde fún rẹ̀ bí ìjọba ti pé àmú ọlọ́wọ́ bàbá sùpànà tààdà ni tí ẹni pé òun ló ti jẹ́yẹ tí ìjọba ti pé ọlọ́wọ́ bàbá sùpànà tààdà ń ṣe ṣùgbọ́n tó máa jẹ́ sí pé àwọn alamú àtọ̀ ẹ jáde pẹ̀lú gbogbo yá àárín ààyè ibi táyọ̀ tí wọ́n ń jáde àtọ́ tí wọ́n ń jáde à ń ti àwọn kankan ní ààbì yẹn kí sátọ̀ ẹ fi jáde ilé ìbáyé kàrọ̀ mù ó dànù àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá rẹ̀ tọ́lọ́ wọn lọ́sùn náà tọ́lá ti gbéra pé wọ́n máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àdáyé fáwọn ilé ìkàbùmùlà àdùn bàtọ́ wà ní kíláà tó gba àwọn ọ̀nà tí ó lẹ́tọ̀ọ́ láti dé kí àtọ̀ jáde kan ọlọ́pàá ni wà máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àdáyé ọlọ́run bá nẹni tó bá lọ wá ọ̀nà ní ìyàtọ̀ fún àwọn ọ̀nà tá a kàyé láti mọ́ àtọ̀jáde lára rẹ̀ fáwọn láìka búmúlà ẹ̀dùn ọlọ́run láwọn tó máa ń ṣe bẹ́ẹ̀ àwọn olùtayọ̀ àlà ni ọlọ́pàá kọ́ ṣe wa bẹ́ẹ̀ nítorí ẹ̀ kí á jìnà sí àìmáṣe masturbation ní ayé òde òní wọ́n ti ní masturbation machine machine àwọn ẹ̀rọ tí ó máa ń masturbate ènìyàn lọ́kùnrin àti lóbìnrin tòun ní báyìí ní kí ẹ̀ jìnà sí ọlọ́pàá tó tún bá dára kí ó sọ àkúrò mẹ́ gbogbo ẹni tó bá wọ̀nyí pé òun ti ní bùkátà sí kó ní àwọn wọ́n ti bá wa sọ̀rọ̀ agbé ẹ̀sìn kan lọ fẹ́ràn ní ẹ̀rọ àti ní bùkátà sí kí lọ́kọ ó gbọ́dọ̀ kí lọ́kọ sọ lọ́nà tí láti máa mú ara rẹ̀ wálẹ̀ kó kọ́ lọ́mọdé tó máa náà. Jazakumullahu khairan. Ah, Insha Allah ta'ala àwọn ìbéèrè tí àlàǹfààní àti dáhùn ìbéèrè lẹ́ẹ̀kan àti sọ níbẹ̀rẹ̀ ìṣòkó pé púrógrámù wa ti máa wáyé ní gbogbo ọjọ́ yọ̀bùl ahad báyìí ọjọ́ Sunday lẹ́yìn àlàáfáàrì Insha Allah yóò bẹ̀rẹ̀ ní ó ti bẹ̀rẹ̀ báyìí náà ni àti mẹ́sìkì lọ́dún ìbéèrè lẹ́ẹ̀kan àti ìbéèrè náà ni. Ah, orí ọjọ́ mi sábà ní gbogbo kó báyìí àwọn sábà ní question àpẹẹrẹ ọ̀dọ́ ọlọ́wọ́ àwọn elétò wọ́n kò bá di nọ́mbà tí a ó mọ̀ sẹ́ndì àwọn question wa tí a bá ní àhẹ́dì kúrúkú táìmù yẹn dídí sí gbogbo yá nígbà tá a bá yẹ̀ àwọn àkúrẹ́sẹ̀ mọ́ wá láì tẹ̀mọ́ wa kọ́ sọ adé Allah subhanahu wa ta'ala kó máa dàbí gbàgbé pé a ṣe ìtàṣì adé Allah subhanahu wa ta'ala kó bá àtàwọn afáwọn lẹ́sàn rí o kó bá àtàwọn lẹ́sàn dáadáa wọ́n ní sùúrù lọ́pọ̀lọpọ̀ wọ́n dúró sí wá títí القيامة إنه ولي ذلك القادر عليه سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك